الحمد لله الذي لا بداية له ولا نهاية والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا مباوة أبا الله أبا تي كوني بيري كوسيني باري ọ̀rọ̀ tá a sọ yẹn kọ̀sẹ́ni tó mọ̀ tó máa rẹ̀ lẹyìn ọlọ́run àmọ́ nínú ìlàkàyè wa àlègbọ́yé wọ́n ní nǹkan ò ní bẹ̀rẹ̀ kò sì ní parí ẹni tó ní ìròyìn yẹn òun náà lẹni tó dá gbogbo nǹkan tí èdè kankan ló dá àwa gbogbo tó lọ́n dá pátá òun ò ní yóò La wọ́lá ní háyà àwa fi títóbi rẹ̀ bee bẹ́ẹ̀ kọ́mọ́sà ìsánú ẹnì kọ̀ọ̀kan wa ìbẹ̀rẹ̀ wa oṣojú ẹ̀ ìparí wa kò ní sẹ̀yìn ọlọ́ gbogbo rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa ọbẹ̀ ìdílé Islam édèrí ìjọ́mọ èèyàn àlàáfíà ara àti gbogbo àwọn ìtọ́lọ̀wọ̀nba aláàfi ká ẹnìkọ̀ọ̀kan wa tó fi sàánú wa nínú àwọn orí rẹ̀ èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ adúpẹ́ rẹ̀ fọ́lọ́wọ̀nba wa. Ike ọlọ́run ọla ọlọ́run àánú ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run ànábì Muhammad kó bá wàrà lè rà tàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹn máa ń jò kó gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú ojú ọ̀nà ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí tó dájú nínú tó yẹn máa ń tẹ̀lé èyí tó wá burú jáì nínú àwọn tọ́lọ̀wọ́n bá òfẹ́ lérí ilẹ̀ òun náà ni ta pè lẹ́sìn tá àráyà fọnú kura ẹ̀sìn ni wọ́n pè àwàdíìsì ààrẹ wọ́n yé pè lẹ́sìn nínú Islam àdáadáalẹ̀ ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè òun ló burú jáì nítorí èyí ó ṣe wàhálà àmọ́ kò ní sẹ̀sán lérí ẹ̀ ọlọ́run wa bì ọ́ gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ ọlọ́mọṣà bá yọ wọ́n kú ò àdáadáalẹ̀ tí máa ẹ̀yọ́ miami aku ìpàdé ìgbàtí a pín yà àmọ̀pá tún pàdé ọlọ́run ọba aláà lọ́sàwá lọ́kọ̀ọ̀kan ló tún látún pàdé padà àìmọye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye ìṣẹ̀lẹ̀ nínú ìgbà tó pé ó ti gbé àwọn èèyàn lọ ọlọ́run tó wá sí àwákù lérí iman àwọn mìíràn bẹ láyé wọn òkú àmọ́ wọn ò sí nínú islam mọ́ látara ìṣẹ̀lẹ̀ ìgbà ọlọ́run àbíọ́ aburú tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbà ọlọ́mọdé àbáwọn nípìn bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti kú nínú àwọn mùsùlùmí kọ́lọ́mbà kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ lọ́sibítù ọlọ́mbà fún wọn lálàáfíà gbogbo àwọn tí jíjẹ mímu wọn tó ti nira látara àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà ọlọ́mọsàbà dáadáa padà dáadáa fún wọn àbẹ̀lọ́run nínú àánú rẹ̀ orí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà ìṣèwà lórí rẹ̀ ní táwọn elétò tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni àsáàtú wa ashratuha asógùrọ̀ ìparí ayé àsáà ìmú ètò ilé ayé wá sópin la ilaha illallah ilé ayé tàwọn mẹ́rin ìjọ kan lọ́lọ́bẹ̀rẹ̀ ọlọ́mọjọ́ náà ndị tí ó parẹ́ ọlọ́mọjọ́ asaa ikpe wípé ayé ọ̀padà parẹ́ àkídàtul islam ìgbàgbọ́ tẹ̀yẹ gbọ́dọ̀ níní ipa ayé ọ̀parẹ́ ẹnjọ́ ò bá ayé fọwọ́ onítọ̀hún ó ti kú nínú islam wọ́n ti po okò ẹ̀rẹ́ nínú islam torí ọlọ́run ọba àlá ó di wa òun ọ̀padà èèyàn wá ń dá òtù ẹ̀ pé sọ pọ́sibù káyọ́ parẹ́ ẹni bá ń dá òtù ẹ̀ kọ́bọ̀ wulẹ̀ kírun mọ́ torí ìrun rẹ̀ wọ̀n ní kọ́lẹ̀ fún torí ó ti pe ọlọ́run ọba láànírọ́ ẹni bá sì pe ọba rẹ̀ nírọ́ kò nídìí kó tún sin mọ́ àsáàtù àtìyà ilé ayé ọ̀parẹ́ àkídàtún ní lìkúlìlì mùsùlùmí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí lọ́gbọ̀dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ìgbà wo ni ọ̀wà ọlọ́run nìkan ló mọ̀ kọ́dà ní ọba tó sọ pé òun mọjọ́ tí ó parẹ́ ọwọ́ káfírun billahi ta'ala òun náà fún rẹ̀ ó ti di ẹlẹ́sìn míì nítorí pé píparí ayé àti bẹ̀rẹ̀ rẹ̀ àtòpin rẹ̀ ọwọ́ àlá nìkan ló ṣe kí ni ńlọ́wà àsáàtú ẹ̀rí ìparí ayé ìyàlúwàkútù alladhi taqumu fi al-qiyama òun náà lásìkò tí al-qiyama ó tó báyé bá ti parẹ́ àlìkìyàmọ̀ ti bẹ̀rẹ̀ nánu ọlọ́wọ́n bá aláyọ̀ padà gbé wa dìde ilé ayé ò ní parẹ́ àfi kásìkò tó ilé ayé ò sì ní parẹ́ ó dìgbà tí wọ́n bá sọ Allah lérí ilẹ̀ mọ́ nígbà wọn bá ti ní Allah mọ́ ọlọ́wọ́n wa payé rẹ nítorí kálí máa dárúkọ ọlọ́run gan lọ́lọ́run fi dálé ayé lófin ní a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run ọba lóhun ọ̀dá ìjànú àtẹ̀yàn lásán sílé ayé bí ìbá débi kan wá sin ọlọ́run ìjọ tẹ̀wá ti sẹ́sìn mọ́ ìjọ náà lọ́wọ́ ọ̀pàlẹ̀ ayé rẹ ìjọ jimá ni ó sì jẹ́ o ìjọ jimá àmọ́ wọn ní kí jimá jọ́nà. la taqumu as-sa'a hatta la yuqala fil ardi Allah ilmu ha indala ọlọ́wọ́n bá nìkan lọ́mọ wàsúnmi ya ti bi dálíka lè sọ́rọ̀ àti àlẹ́sàbí fi ha kí ló dé tí wọ́n ń pè ní àsáà nítorí wọ́n máa pè é bẹ́ẹ̀ òun náà ni pé torí pé ìṣòro sẹ́tọ́lọ́hún ó ṣe kò ní gbọ́lọ́n lásìkò sáà àsìkò tí ń tí báyìí ni lẹ́yìn náà ó lè annaha tafja'u an-nasa fi sáà fayamutu al-khalqu kulluhum bi shay'atin wahida wọ́n ní nítorí tó fi ń pè ní àsáà òun náà ni pé yóò bọ́ ọmọ ènìyàn lógìkì àsìkò díẹ̀ báyìí náà ni gbogbo tọ́lọ̀ ń dá ní ọ̀parẹ́ pẹ̀lú ìjágbe tí màláìka ẹ̀yọ̀ kan tí ó kàn jágbe mọ́ gbogbo ayé tó bá ti jágbe gbogbo ayé ó sì parẹ́ wà àṣọ́rọ́tù sáàtì ìyàlẹ̀ àlàmátù lẹ́tì tẹ́sìdíkù yàwó malikiyamati wàtẹ̀dúlù alákùrìbì ha ní tí pè ní àṣọ́rọ́tù ọ̀pọ̀lọpọ̀ àwọn ah, hadithi a máa gbé wá pé àṣọ́rọ́tù sáà àṣọ́rọ́tù sáà kí náà ń pè ní àṣọ́rọ́tù sáà ìyàlẹ̀ alamat òun náà ni àwọn àmì tó jẹ́ pé yóò síwájú káyó tó parẹ́ tí ó sì máa tọ́ka lérí pé ayé náà kò ní pẹ́ parẹ́ wọ́n ní alamatu sáà ìtumọ̀ náà ni àṣọ́rọ́tù sáà ìtumọ̀ kan náà ni méjèèjì ọmọta tẹkùnù sáà nígbà wo wá ní ilé ayé táwí yọ kàńsù tí ò ní sí tí ò ní sí máa ọlọ́wọ́ Allah wa ó sọ fún wa nínú ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitani rajim yas'alunaka 'ani ọlọ́wọ́ bá ní ìrẹ́ ànábì wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé nígbà wo ni parẹ́ la parẹ́ ìnàmá ìlmọ̀ha ìdàrọ̀ bí i rí ànábì sọ fún wa pé ìmà nípa ọjọ́ náà ìdàrọ̀ bí i lọ́dọ̀ Allah nìkan ló wà la yujalliha liwaqtiha illa hu kò fi hẹ́ nìkankan òun nìkan náà lọ́mọ̀ la yujalliha ọlọ́run ọba aláwọ̀ fìjọ́ náà la yuzhiruha liwaqtiha illa hu onìkan kana lọ́mà suratul one gbogbo wúra wọ̀ máa ń ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ní ìwọ́tọ́ ọmọ kádàrà ìyá alágbẹ́já ìwọ́tọ́ a kọ fún bàbá tamado yọ parẹ́ yọ dákẹ́ yọ wò sùn náà òpùrọ́ lẹni tí ń òpùrọ́ ọ̀daràn tí wọ́n níwájú ọlọ́run ìmọ̀ kọ̀ọ̀kan ni kọ́dà wọn bí anabi sàlá jibril ó bí anabi ó ní òjíṣẹ́ ọlọ́run ó ní akhbirni ani sáà ó ní ọya sọjọ́ táyọ̀ parẹ́ anabi ní mal masulu ani abi a'lama min as-sa'il ìwọ tó ń bi mí gan èmi tó ń bi yìn nímọ̀ tó wọ tó ń bi yìn nímọ̀ jù wọ lọ lérí ẹ̀ sẹ́wọ́n ìwọ ọ̀mọ̀ ló ṣe ń bi mí jibril èmi tó ń bi gan èmi ò nímọ̀ jù wọ lọ lérí ẹ̀ bákan náà láti sí kínní làjọ jẹ bí wò ṣe máa jìbìrìlù jìbìrìlù ọmọdé ọdá yọ parẹ́ torí òun náà parẹ́ ńjọ kan gbogbo màláíkà mọ́lákùlù mọ́ọ̀tì míkáílù sàráfílù gbogbo wọn ni wọ́n parẹ́ tí ń pa àyàn gan òun náà parẹ́ màláíkà tó fan fèrè pẹ́ parẹ́ wá ti fan fèrè tán náà parẹ́ lókun. ọlọ́run bá ní gbogbo mẹ́lẹ́ ayé pátá ọlọ́run bá ní gbogbo ẹ̀ ní zili jalali àbí kò ní zuli jalali wali kiram yóò wá sẹ́kù ọlọ́run ọba ẹyọ kan ọba tí ó ní títóbi ọba tí ó ní ọrẹ lọ́dọ̀ tí máa ń tàyàn lọ́rẹ. náà fi ní tẹ́yìn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run nínú àwọn orúkọ tẹ́yìn máa fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ya zal jalali wali kiram akirimuni akirimuni ọba ọlọ́rẹ ọba tó tóbi tàmí lọ́rẹ èèyàn máa wí tẹ́yìn ọba bímọ bọ̀rọ̀ èèyàn máa wí tó sì bá ń tàyàn èèyàn máa wí téèyàn bá níyàwó èèyàn máa wí téèyàn ọba ń wọ́kọ kò sí bùkátà téèyàn rẹ bí yá téèyàn lè lò fún yá dal jalali a ikram ọwọ́ tó ń fẹ́ torí orúkọ yẹn kò sẹ́nìkan tí ń jẹ ẹlẹ́yìn ọlọ́run nígbà wọn gbogbo nǹkan ní ọ̀pá lẹ́yìn wá sẹ́kù ọlọ́run e, eléyìí náà ló jẹ́ àmọ̀ pé ilé ayé a wà yìí ọlọ́run nìkan ńláńlá gbọ́dọ̀ bá dúró ọmọ ìyá mọ́jẹ́ nìkan ó kò sí nǹkan kan níbi kankan tí ń yí nǹkan kan padà ẹnìkan kò sí ní ètò ayé àtàwọn ètò ọbẹ̀ lẹ́yìn àlá má gbára lẹ́dàá má gbára léèyàn má fọkàn sọ́dọ̀ nǹkan kan ọ̀dọ̀ ọlọ́run torí gbogbo nǹkan táwọn ń pè lọ́lọ́run nígbà bá di ìgbẹ̀yìn ayé gbogbo ẹ̀ ó sì ọlọ́run kò ní sí nǹkan kan mọ́ yóò wá kó ẹnìkan ṣoṣo òun náà ni àlá àlá àjọṣẹ́kù náà ni kò gbogbo tó dúró tí yọ padà parẹ́ yọ padà tán yọ padà kú. alihekimatu mimari fati asọrọfi sáà ẹ dàgún kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbi ká mọ àwọn àmì ìṣẹ̀lẹ̀ ìgbà kí ni àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ńbẹ̀ àwọn àmì tí ó ṣẹlẹ̀ káyé tó parẹ́ àwọn àmì tí ó máa ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ayé ò ní pẹ́ parẹ́ ẹ dàgún kí ni àǹfààní tá a rí ńbẹ̀ tàbí jòkólẹ̀ ìjàmà ẹ àdìgbà pé ilé ayé parí àbí àwa fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan tó jẹ́ pé ànábì sọ pé kí n bá ti ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ilé ayé ò ní tó fi ṣe kí ni tó fi parẹ́ ẹ̀yìn kí láǹfààní ta fẹ́ rí mbẹ̀ táwọn elétò fi ní eléyìí ní ká máa gbé sọ ilé ayé ó parẹ́ àwọn àmì náà ti ń ṣẹlẹ̀ ìmí ó padà ṣẹlẹ̀ àǹfààní ta fẹ́ rí mbẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká lè mọ̀ pé àlìfààní àwọn hàtìmọ̀ ala títàn dé bá gbogbo ntọ́lọ̀ndá yẹ́wà sẹ́kù ọba títóbi Allah ẹlẹ́ẹ̀kejì lilimusara àti ilẹ̀ ìkìtàrí ilẹ̀ ìbádẹ́tìlá kẹ́nìkọ̀ọ̀kan wa káléyà tètè tara mọ́ ìjọsìn kálékún níjọsìn nítorí pé tí ayé bá ti parẹ́ bó ṣe parẹ́ nì ọlọ́run ó dá gbogbo ntọ́ dá padà yóò dá padà gbogbo wa ládìde padà gbogbo ntọ́lọ́run bá dá ni ó mú jáde padà yawma yasduru an-nasu ashtatan li yuraw a'malahum ọlọ́run bá ní gbogbo àwọn èèyàn á tú wọn jáde kálukú wá gbẹ̀sánṣẹ́ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àǹfààní ta fẹ́ rí nínú ìjókòó yìí àti nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ní gbẹ́ni kọ̀ọ̀kan wa ká lè tara bẹ̀sìn ká lè mójútó ìbáadà torí ìbáadà nìkan ni ó kù táyé bá parẹ́ ilé rẹ̀ ó ti parẹ́ mọ́tò rẹ̀ ó ti parẹ́ oko rẹ̀ ó ti parẹ́ àwọn ẹran rẹ̀ ó ti parẹ́ ọjà rẹ̀ ó ti parẹ́ gbogbo ayé gan ti ṣe kí ni yóò ti parẹ́ kí ló wá kù tọ́wọ́ mú lọ́rùn ìbáàdà nìkan ló kù nígbà wọ́n mọ̀ pé gbogbo ọ parẹ́ kí ló wá dé tọ́wọ́ mójútó tí ó parẹ́ tọ́wọ́ gbàgbé tí ó ṣẹ́kù akọ̀lé ara mọ́tò ara sọ náà là ń bá káàkiri àsìkírun bọ̀rọ̀ à ń kírun gẹ̀ mi wọ̀ sílé nínú asósìgbò ilé ọ̀tàn àmárùn ọ̀sẹ̀kù ìrúnjọ́ wa sẹ́kù ní kọ̀wá lálàáfíà àǹfààní ta fẹ́ rí ibi ìjókòó yìí nìyẹn lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa ká lè túbá nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ nítorí pé tí bákan méjì náà ní inú kí wò ó parẹ́ sínú ayé àbí káyé ọ parẹ́ mọ́ bọ́ọ̀ bá ti kú nísìn ìwọ ó ti tánu ìwọ àtàwọn tọ́lọ́ wọn parẹ́ nígbẹ̀yìn gbà ẹjọ́ dìde ni bọ́ọ̀bá wá di pé ẹ̀mí rẹ̀ gùn dáadáa oyè bọ́ọ̀bá gùn gùn gùn gùn tọ́ba wá gùn débi pé ọwọ́ àṣedédé àsìkò tọ́lọ́ wọn parẹ́ rẹ ọlọ́wọ́n padà pa ọrẹ́ náà ni ó sà padà kú sá náà ni àyílà kó kú káyé tó parẹ́ àbí kó parẹ́ máyé la kó kú nígbà táyé bá parẹ́ àbápẹ́ òní kú ó padà kú bẹ́ẹ̀ bá wá mọ̀ wípé ikú ni ó gbẹ̀yìn inú kéèyàn ó kú sínú ayé àbí káyé ó parẹ́ mọ̀yàn la kéèyàn ó parẹ́ pẹ̀lú ayé ọ̀kọ́ ṣẹlẹ̀ nínú méjèèjì kí ni ó wá ṣẹlẹ̀ kí ni láàmú lọ́rùn ara àǹfààní tá a fẹ́ rí níbi ìjókòó yìí nìyẹn lẹ́yìn náà àǹfààní tá fẹ́ rí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ni pé ká ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé ànábì rasulullah sallam rasulullah òjíṣẹ́ ọlọ́run lànàbì wa muhammad gbogbo tá ànábì ni yóò ṣẹlẹ̀ nígbẹ̀yà ayé gbogbo ẹ̀ní ti ń ṣẹlẹ̀ yìí gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn tá à ń rí yẹn tá ànábì sì ti sọ láti bí ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́rin ó lé sókè lọ́hùn táwa rí i pé gbogbo tá ànábì ni yóò ṣẹlẹ̀ ìwọ̀n ṣẹlẹ̀ lójoojúmọ́ ní burú sí àwọn ṣẹlẹ̀ yẹn lójoojúmọ́ ní à ń eléyìí já mọ̀ pé anna rasulullah sallallahu alaihi wasallam nabiyul huda nabiyur rahma rasulun minallahi azza wa jalla ọlọ́wọ́n bá aláà ńlọrọ̀ ànábì níṣẹ́ ẹ̀yọ́ miami inú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní fahal yanzuruna illa sa'ata an ta'tiyahum baghtah ọlọ́wọ́n bá láwọn tí wọ́n ń pè ànábì nírọ́ ọlọ́wọ́n bá ní wọ́n ń retí fahal yanzuruna illa sa'ata an ta'tiyahum baghtah ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n fọ́nú fọ́ra wọn ò mọ̀ pé ìparí ayé yóò dé bá wọn lógìgì wọ́n ti wá fọ́nú fọ́ra wọ́n kàn jayé lọ wọ́n gbàgbé ọ̀run wọ́n gbàgbé iṣẹ́ tọ́lọ̀ nìkan wá ṣe nílé ayé ọlọ́run bá ní wọ́n wá fọ́nú fọ́ra wọ́n gbàgbé pé ayé yóò parẹ́ ògìgì ní ó sì ṣe kí ni parẹ́ bákan ní aṣọ́rọ́ tó há. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá sì ń sọ fún wọn yìí pé àwọn àmì tẹ́fì mọ̀ pé ilé ayò ní pẹ́ parẹ́ gbogbo ẹ̀ ló ti dé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti dé wá báyìí o bá ní tọ̀ níbọ̀dọ̀ wá rí báyìí gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ fún wọn nípa pé bẹ́ẹ̀ bá ti ní báyìí ilé pẹ́ parẹ́ ní wá sàǹfààní fún wọn mọ́ bó ló ṣe fẹ́ sàǹfààní fún wọn àwọn tó jẹ́ pé wọ́n ti wọnú ayé ọlọ́run láwọn kèfèrí ti wọnú ayé débi pé gbogbo àwọn àmì tí wọ́n dùwé pé bọ́bá ti ń ṣẹlẹ̀ yìí ilé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ wọn ò kíyèsí mọ́ nítorí pé wọ́n ti wọnú ayé nítorí àwa tí a mọ̀ wípé nǹkan báyìí tí máa ti ń ṣẹlẹ̀ tí máa ti ń ṣẹlẹ̀ ilé ayé ò ní pẹ́ náà ṣe gbéjòkó ilẹ̀ àti nítorí àwa tá a mọ̀ tá a ti gbàgbé ká lè mọ̀ pé ilé ayé kò ní pẹ́ parẹ́ kò ní pẹ́ parẹ́ yẹn ọlọ́run nìkan lọ́mọdún yẹn o àmọ́ kò ní pẹ́ mọ́ o kò ní pẹ́ mọ́ o ọlọ́run nìkan lọ́mọgbà tí kò ní pẹ́ mọ́ yẹn ó ṣe kí ni yẹn ó já sí ó lè jẹ́ one billion years lógún ó lè jẹ́ one trillion years ó sì lè kọ́ ọgọ́rùn-ún ọdún tọ́pátọ́ nìkan tí wọ́n parẹ́ gbogbo òṣèlè yóò máa ṣẹlẹ̀ ni àmọ́ ìta ń bẹ lọ́wọ́ ọba ni pé ìbáàjẹ́ pàwọ́ aláàkọ́ fayé lẹ́ni ìbáàjẹ́ jẹ́ pé ayọ́ lójú wa ni kọ́lọ̀ ń sàjà bọ̀rùn rè ibi tọ́rọ kù sínú má parẹ́ ayé òsì yọ parẹ́ bí ó sì parẹ́ lójú rẹ yọ parẹ́ lẹ́yìn rẹ bí ọba wọ láyé yọ bọ ọmọ ẹ bí ọba ọmọ rẹ yọ bọ ọmọ ọmọ ẹ àmọ́ tí ọba ti kú ewé ayé tiẹ̀ ti parẹ́ ọlọ́run bá ń sọ fún wa pé ìrẹ́ ànábì fáàlám àmọ́ lọ lè máa tiẹ̀ annahu la ilaha ọlọ́run láwọn kèfèrí ti fọ́nú fọ́ra àwọn àmì ìgbẹ̀yìn ìgbà ti dé òun fura àmọ́ wọ́n ti ẹ̀ fa'alam wọlọ lèémà wọ Muhammad annahu la ilaha illallah ipe ọlọ́run ọba wa onìkan lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí kàsín o máa sin lọ́hùn o ayé òní pẹ́ parẹ́ o ọlọ́run sọ fún anábì bẹ́ẹ̀ ó ní faqad jaa ashratuha ọlọ́run bá láwọn àmì tẹ́fẹ̀ mọ̀ pélé ayé òní pẹ́ parẹ́ ó ti ń dé fa'alam ìrẹ́ anábì wọ́n lọ lèémà jọ dá olójú annahu la ilaha illallah ipe kọ̀sọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn náà lẹ́yìn ọlọ́run wá sí tẹ̀kífìrì lè dánbík wá tètè máa wá foríjì lérí ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé ayé ò ní pẹ́ parẹ́ eré ànábì tètè máa wá foríjì wọ́lì lè mọ́mì nínà máa wá tọrọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin kọ́lọ̀ má jẹ wọ́n yà wọ́lì mọ́mì náàtì máa tọrọ àforíjì fáwọn olùgbàgbọ́ lóbìnrin kọ́lọ̀ ọmọ gbogbo tẹ́ ń ṣe lọ́sàn-án gbogbo tẹ́ ń ṣe lọ́sàn-án pátá ọlọ́wọ́n bá máa lílọ bíbọ̀ yín ọlọ́run ọba mọ̀ wọ́n mọ̀ sí wákùn ibi ẹ̀sá sí lóru ọlọ́run ọba mọ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀sán wa àtòru wa ẹ̀já lò dáadáa ibi àwà yìí ibi gangan ni wọ́n ń pè ní àjò ilé wa òun náà lọ́run ilé méjì lọ́wọ́ wà lọ́run ìmàlìjánná wọ ìmàlìnáàrà nínú kéèyàn fi iná kó fi ṣe bùgbé àbí kó fi àlìjánná ṣe é ibùgbé àbí kó lo méjèèjì papọ̀ ẹlẹ́mi ọ̀wọ́ná kó tó wọ àlìjánà èyí tá à ń bẹ láwọn ọba ni pé kọ́lọ́mọ́sàjà wọ wọ àlìjánà níbẹ̀rẹ̀ kọ́lọ́mọ́jà tọ́ná wò kò wá sẹ́nìkan tí ó wà àlìjánà tó tún padà wọ́ná o kò sí àfẹni tí ó wọ́ná tí ó padà wọ àlìjánà àwọn mi ò tọ́ ilé méjèèjì wò ọlọ́run àbí ọ mọ̀jà wà nù wọn àwọn mi ọ̀kan làwọn tọ́ wò aburú sì ni òun náà nìkan wọ́ná òun ní jáde mọ́ àwọn olóòsànú àwọn lẹ́bọ àwọn olóògùn àwọn tí wọ́n gba nǹkan míì gbọ́ yàtọ̀ sí ọlọ́run kan tó jáde láyé ẹ̀rọ àwọn oníṣìnà àwọn tí wọ́n ń gbowó èlé àwọn tí wọ́n ta tẹ́tẹ́ ẹni àwọn tí wọ́n lù yẹn jìbìtì àwọn tí wọ́n ń bọ́kọ àwọn tí wọ́n ń yàn ìyàwó jẹ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kà àmọ́ wọn ò sọ gbọ́ ọlọ́run lè feríjì wọn ní ardil mahshar ipe mo yọ̀ǹda yín àmọ́ tọ́lọ́wọ́n bá feríjì wọn yóò jẹ wọ́n níyà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àlìjánà nítorí pé kò sẹ́bọ nínú ẹrù wọn àmọ́ àwọn tó bá jẹ́ lẹ́bọ àwọn ò ní jáde nínú námọ́ àwa bẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́mọdé àtọ́náwó ká tó wọ àlìjánà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wal asharatu kìsìmán àwọn àmì táàfin mọ̀ pé ilé ayé òní pẹ́ parẹ́ eréṣin méjì ni asúgọ́rọ̀ wal kubra àwọn àmì kéékèèké àtàwọn àmì ńláńlá gbàǹgbàǹgbà ṣẹlẹ̀ àwọn àmì ńláńlá gbàǹgbà yẹn àwọn yẹn wọ́n tẹ̀léra wọn ni tọ́kàn bá ti ń ṣẹlẹ̀ báyìí ìkejì ọmọ tẹ̀lé ni kò ní máa títí tọ́lọ́run tí ó fi pa gbogbo ayé rẹ̀. èyí tá a fẹ́ mú sọ nídìí òkú yìí òun náà ni àlàṣọ́rọ́ tú àṣọgọ̀rọ̀ àwọn àmì kéékèèké àwọn àmì kéékèèké eléyìí náà ń fuwa la ń fuwa la ọlọ́run fẹ́ràn wa ló jẹ́ kọ́sàlà yá àwọn akíní fún wa o ànábì sì fẹ́ràn àlùmọ̀ lórí ànábì ojúwe fún wa kánábì ọ̀sọ̀ àṣírí ká tètè jára ìbáàdà káṣí lè bá tètè túbá kò níbi ẹ̀ṣẹ̀ ẹlòmíràn ní ilé ayé wo ló máa parẹ́ èmi bímọ ọmọ mi bímọ ọmọ mi náà bímọ ọmọ ọmọ ọmọ ọmọ kálukú ń bímọ ọmọ ọmọ nípele kálukú ọkàn ọmọ bímọ lọ ilé ayé ò lè parẹ́ ah ilé ayé ò lè parẹ́ ọmọ yòó lẹ́kùn náà ilẹ̀ dáhà ó ní eh, ẹ̀rọ̀sẹ́ nìkankan tí yóò pa wá òsì ẹnìkan tí ó kù ọlọ́run mọ́sàsọ́ níbi rò bẹ́ẹ̀ ìròrí àwọn philosophers ni àmọ́rò rí mùsùlùmí òdodo òun náà nìkan gbà pé ayé ọ̀parẹ́ àwọn àmì sì wà tí ànábì júwe ní pé àwọn àmì kéékèèké ni alákọ̀ọ́kọ́ nínú àwọn àmì kéékèèké òun náà ni bi'isatu nabiyyi sallallahu alaihi wasallam ìgbé ànábì dìde kó jẹ́ òjíṣẹ́ fún gbogbo ayé àmì kan ni nínú àwọn àmì pé ilé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ ṣẹ̀ǹpá ànábì ni òjíṣẹ́ gbẹ̀yìn dídìde tá a gbé dìde yẹn ipe ọ̀yá ìwà Muhammad wà á lọ lè jíṣẹ́ fún gbogbo ayé àmì kan ni anábì ní bu'istu wà sáàtù kahatayi anábì náwó báyìí anábì ní wọ́n gbé mi dìde èmi àti ìparí ayé bí wọ́n ṣe gbé mi dìde òun oyé káyọ̀ parẹ́ ló kù lẹ́yìn rẹ̀ ẹ wá wo ọdún tí wọ́n ti gbé anábì dìde. lọ́dọ̀ ọlọ́run ọba ìparí ayé súnmọ́ ni ẹ mọjọ́ táyé ti ń bẹ ni ọlọ́mọjọ́ táyé ti ń ẹnìkan kan ọmọ lẹ́yìn ọlọ alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni pé ìgbédìde ànábì ga pé agbé Muhammad ìdílé lójíṣẹ́ àmì kékeré nínú àwọn àmì pé ayé òní pẹ́ parẹ́ ẹlẹ́ẹ̀kejì ni Mauti, anábì ní sallallahu alaihi wasallam anábì ní nǹkan mẹ́fà ẹ̀ka sọ́wọ́ ẹ̀ka sọ́wọ́ tó jẹ́ pé yóò máa túmọ̀ pé ayé ò ní pẹ́ parẹ́ anábì wá dárúkọ ní mọ́ọ̀tì anábì ní ikú mi jẹ́ kan bẹ́ẹ̀ tí n bá ti kú ẹ múra ẹ tara sàṣà ẹ máa ṣe bàdà ilé ayé ò pẹ́ parẹ́ mọ́ ikú mi ó túmọ̀ pé ilé ayé ò ní pẹ́ parẹ́ ẹlẹ́kẹta ń ṣe kọ́ kọlùkọ́mọ̀rì òṣùpá tó là sí méjì àwọn kèfèrí wọ́n láwọn onígbà nábì gbọ́ ó dìgbà tó bá sọ fún sùpá tí ń bẹ lókè pípé kó kù sí méjì ẹwù nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ yẹn téèyàn bá jẹ́ ànábì ọlọ́run ọba yóò yíwọ́ wọ́n sì bí ànábì ànábì ní sẹ́gbà abẹ́ẹ̀ nígbà sẹ́gbà sílámù abẹ́ẹ̀ nígbà wọ́n láwọn gbà nígbà tí òṣùpá pé ìjọ kẹrìnlá tó mọ́lẹ̀ tó ti pé pérépéré ànábì sì pè wọ́n pé gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀yin ẹ̀yin ọ̀nkù mi àti gbogbo ẹ̀yin ará Mákà ẹ̀ máa bọ̀ sẹ́gbà sílámù níta béèrè tí bá ṣe ṣe gbà sílámù wọn làwọn gbà sílámù anabi bá ní ẹwọ òkè anabi ní bisimilá pẹ̀lú orúkọ ọlọ́run owó òṣùpá yìí pínsí méjì òṣùpá tóbi gan o kọjọba ṣe ń wo yẹn o ó tóbi gan o ọ̀kan náà lọ́wọ́ gbogbo ayé o wọ́n máa pé kò sí ti ń bẹ lókè tí lọ́gbà àyèmáyé ti ń lókè tí lọ́ọ́ ṣe kí ni tí lọ́ọ́ lè gbà ọba ìjábọ̀ ànábì wá ní ìwọ òṣùpá yìí ọ̀yá làásì méjì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba rẹ̀ ó sì di ọ̀kan lọ báyìí ó dúró sí òkè ńlá kan ọ̀kan tó gba báyìí lọ òun náà dúró sí òkè ńlá kan wọ́n wá wo méjèèjì méjèèjì sì mọ́lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nígbà wọn rí tán ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí sọ ma pé kán lè sálọ̀ ọ̀la kán máa kírun lókun àmọ́ ẹni tó lọ́mọ ti kàkọ́ lẹ̀ pé kò ní wà lìjánná kò sí wà sí tẹ́ẹ̀sì tó wúlò lẹ́sẹ̀ mọ́ wà wọn àfọ níbi díà ibi súnà ti dé yìí wọ́n sì tún jiyàn sódì ẹgẹ́ tó máa jiyàn ibi ọ̀rọ̀ súnà ti dé tá a ti tú gbogbo àṣírí pátápátá kò sí nǹkan tá a tún mọ́ gbogbo ẹ̀ láti tú àmọ́gbà tó dé pé akọ ìmọ̀nà mọ́ wọn àtàwọn míì tí wọ́n ń tẹ̀lé wọn kò sí tẹ́lẹ̀ sọ wọ́n ní tẹ́lẹ̀ ni àmọ́ àti rí i pé bẹ́ẹ̀ ni àmáwò ò ṣe kọ̀tán àkọọ́lẹ̀ ni òun náà kì í sọ̀rọ̀ àkọọ́lẹ̀ ni sọ̀rọ̀ anábì ní sẹ́ni wá gbà wọ́n láwọn ọgbà anábì ní kí òṣùpá kọ́ padé padà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọdẹ tún fi yìí ọdẹ tún padé padà ó dúró sáyé rẹ̀ anábì wa ní bóun ní sẹ́ni gbàgbó jíṣẹ́ ọlọ́run ní mi ọlọ́run bá ní ẹ̀kọ́ tára bàtí sáà ọlọ́run bá ní àsìkò tílé ayé ọ̀pàdé ló súnmọ́ wọ́n ń ṣọkọlù kọmọ̀rù ní ìṣẹ́bẹ̀ rí tí òṣùpá pín sí méjì òṣùpá tó pín sí méjì yẹn ẹ ìtumọ̀ ẹni pé ilé ayé ò ní pẹ́ parẹ́ wọ́n yìí yàrá ayàtà yìnyín rìndù àwọn kèfèrí Mákà nígbà wọ́n rí àmì àmì ńlá wọ́n sì wá tó kẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run wa yakulu sihirun mustamir wọ́n wá ń sọ fún àwọn èèyàn pé ó pàṣẹ fóṣùpá lóòótọ́ òṣùpá sì wá pín sí méjì àmọ́ dá wa lójú pé oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ́yìn mustamir oògùn tí ń lò ní gbogbo ìgbà ni arákùnrin yẹn oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ ìṣújú ló fáwọn sẹ́yìn ló ìdáhùn pé wọ́n máa lo sẹ́yìn gbà mí tọ́jú pé mọ́tò one million tí wọ́n bá fi nǹkan ra la tọ́ máa wo bí mọ́tò seven million tó kò lè tán ọba délé tó máa pé ó sọjà ra ẹ̀hẹ̀ sẹ́yìn ni àwọn fún jálàbí máa ń ṣe wọ́n dẹ̀ fún ọ̀nà five hundred thousand yóò fi jẹun yóò jẹ násìkò yóò jẹun sírù sírù wà tọ́jú pé nǹkan ẹyọ kan èèyàn máa wo bí méjì nǹkan méjì èèyàn máa wo bí ẹyọ kan náà pè ní sírù takhayil àtàkàyàlì wọ́n ní sírù ni wọ́n ní ogun ni níta mú jáde mẹ́rin ni pé ọlọ́run bá ní ìkẹtàrà bá ti sáà ọjọ́ àlèkè àmọ́ súnmọ́ pẹ̀lú òṣùpá tó kù sí méjì yẹn ọ̀la wọ́n láwọn scientists nígbà tí wọ́n lọ ní òṣùpá wọ́n ní àwọn padà rí i pé ìgbà táwọn débẹ̀ àwọn rí ìlà kan ní ara òṣùpá tó ń túmọ̀ yìí pé wọ́n ti jọyìn rẹ̀ rí àwọn scientists okùn táwọn òyìnbó mi fi gbà sílámù ipe àwọn rí traces ìlà yẹn nàgbé nǹkan tí ó jọyìn papọ̀ èèyàn sì rí traces díẹ̀díẹ̀ wal ilmu indallah nínú àwọn علامات الساعة asugurọ هنا náà ظهور الخوارج هنا òun náà ni àwọn ọ̀daràn tí wọ́n jáde àwọn ọ̀daràn tí wọ́n jáde lé olórí lérí al-khawarij nínú àwọn jama ali náwà ali bùnà abi talib anabi ti sọ pé wọ́n padà wá gbẹ̀yìn ayé tí wọ́n bá sì ti dé ilé ayé ò ní pẹ́ parẹ́ mọ́ àwọn eléyìí wọ́n làwọn tẹ̀lé Ali mọ́ àwọn tá a wí yìí oye ẹni bá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ sẹ́bọ wọ́n máa pè ní kèfèrí wọ́n ní yóò ṣe wọ náà kò ní jáde mọ́ a wọ́n ní bẹ́ẹ̀ ni kò sẹ́bọ ẹlẹ́ṣẹ̀ ńlá lọ́dọ̀ àwọn yóò wọ náà gbére wọ́n ní Ali gan kèfèrí ni wọ́n ní kọ́dà Muawiya kèfèrí ni àwọn tá a wí yìí Ànábì wa sọ̀rọ̀ wọn sallallahu alaihi wasallam Ànábì ni yakhruju akhir az-zaman anábì ni wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé kawmun ahdasul asnan àwọn ọmọ kéékèèké sufa'ul ahlam àwọn agọ̀ àwọn ọmọ tí wọ́n ṣe àwọn ọmọ tí wọ́n ti gbó yaqra'una al-Qur'an Qur'an ọ̀ dá láwọn wọn pẹ̀lú tajwid la yujawizu taraqihim yaqulun yaquluna min qawli khayri al-bariyya gbogbo Qur'an tí wọ́n ń kà kọ̀kọ́já ọkàn wọn wọ́n máa wá ká àdíyèsí yaquluna min qawli khairil bariyya ẹni tó lóore nínú àwọn ẹ̀dá ọlọ́run lànàbí wọ́n máa ka ọ̀rọ̀ rẹ̀ fáwọn yé wọ́n máa ka súnà yọ ha súnà yọ máa ka súnà kò ní sọ̀rọ̀ káàbí kó mú kuran wa ẹnu rẹ̀ wá dùn yóò sì má àdíyèsí wa yamurakuna mina dini kama yamuruku sahamu mina romiya anabi ni àwọn wọ́n dẹ̀ rò pé mùsùlùmí làwọn wípé àwọn ń ṣe islam ẹ̀yẹ àwọn tá a wù yìí abúlábùnà bá ṣe lọ lè bá wọn wípé ẹ dákun ẹ padà sínú ẹ̀sìn níta náà gbé kalẹ̀ kọ́ yìí ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n tábìlà bùnà bá ṣe wí onígbà tó òun dí ọ̀dọ̀ wọn ó lóun dí ọ̀dọ̀ wọn Allahu akbar ó lóun rí gbangba wájú wọn báyìí gbangba wájú wọn báyìí ọwọ́ adé pàádì bíi erékùn rànkúnmí ibi wọ́n fẹ́rẹ́ kan lè ṣe ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún ni wọ́n àwọn díẹ̀ wọ́n padà tẹ̀lé abúlábùn abbas àwọn yòókù wọn yarí pé irọ́ o abúlábùn abbas ma bá tiẹ̀ lọ nítawọ̀ mọ̀ ṣe ni àwọn máa pa gbogbo àwọn eléré ni a máa dìde sáwọn eléré ibẹ̀ làwọn àfáà ti sọ fún yín pé protest dẹ́n ṣe ni ẹ̀ ń takò eléré ni ibà ti sọ tipẹ́tipẹ́ nígbà òdi end sars ní ṣe kálukú ọ̀ma tí wọ́n ń pè ní protest ìbàlújẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìdàlúrú ni wọ́n ìkírètì problem fáwọn ẹ̀dá ọlọ́run wọ́n ń pè ní protest nígbà wá ṣẹlẹ̀ sẹ́mọ̀ pé nígbà ọ̀yá oyè gbogbo àná padà rí àbọ̀ rẹ̀ nígbà tí ń bọ̀ láti bájánsì àwọn bọ́ọ̀sì àwọn kíní mọ́tò tá a máa ń gùn yìí BRT gbogbo ẹ ti dẹrú ìkọ̀kan bóyá ló dín ní twenty million naira ẹ̀yẹ kọ̀kan àbí fifty million naira Na nígbà òun wá ń pa wá ń sìn láàrin mọ́tò gùn sí ìjọba ní ogún mọ́tò ní àbáwá àìpé rí àìpé rí ni pérí bá wá pé sam ìta ní jẹ́ nàìjíríà ibú wà nílàjọ́ ń jẹ́ bẹ́ ẹni máa ń ba pọ́pátì ìjọba jẹ́ kí ní ń covid-19 wọn kó ẹni kó ebi yóò sì jìyà tó mú tèmi wá kọ́ kí ni wọ́n pè wọ́n náà ó lè àbò ṣe kó kó wọ́n náà ti kó tèèyàn mẹ́ta kó tèèyàn mẹ́rin olè wá ń pe àwọn nǹkan ní olè ọlọ́mọdé arírò ẹ̀ máa o ọlọ́mọdé arírò ẹ̀ máa o abdulhamid labas ó nígbà tó ń wojú ẹnì kọ̀ọ̀kan Allahu Akbar ọlọ́mọdé àṣìṣe ọmọ bí mọ́jọ́ mọ́ ṣe ẹ̀sìn gbà abdulhamid labas nígbà tó ń wojú ẹnì kọ̀ọ̀kan àwọn kàwárì tó ń wojú wọn ọwọ́dà ìgbà tí wọ́n kọlà òun wá súnmọ́ òun rí pé wọ́n kọlà yìí pé ẹkún omi ojú tó gbóná tí máa ń bọ́lẹ̀ látara ipa àwọn bẹ̀rù ọlọ́run wọ́n wá la ilà sí wọn ní ojú ọwọ́ dàgbé ìgbà tí wọ́n kọlà àwọn òsì kọlà síbẹ̀síbẹ̀ kí ni ànábì pè wọ́n ànábì lọ́ọ́ máa ń ná ni wọn ànábì ni wọ́n ti jáde inú ẹ̀sìn ẹni bá jáde inú ẹ̀sìn ibo ni ọwọ́ <laughs> ànábì sàlàyé wọn ànábì ní táàkùnú sọláàtà kò ń dẹ sọláàtì hìm tọ́ba rí wọn bí wọ́n ṣe ń kírun ọwọ́ máa fojú yẹpẹrẹ ẹ̀rún títí ẹ̀ wípé èèyàn ní kírun báyìí lọ farabalẹ̀ báyìí yóò ka sóra yóò ka fatia yóò rúkú yóò ṣe sùjú yóò jòkó bí súnà báyìí nàbí ṣe jòkó gẹ́lẹ́ àmọ́dáran ni. wọ́n sòyá àmàkùn ilà sòyá mihì ànábì ní tọ́ bá ti ń gbà wẹ̀ yóò gbà wẹ̀ yóò máa rẹ jú kí lè sùn kò ní wò kú yóò gbà wẹ̀ dáadáa tí wọ́n máa wò kú irú àwẹ̀ ni wọ́n wá ń gbà. ìgbà àwọn eléyìí wọ́n ti kọjá wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run àwọn táwí yìí ọlọ́run Yamurakuna mìíràn dínì kama yàmùrọ̀kú sáhàmù mìíràn rọ̀míyà anábì ní o sí inú ẹ̀sìn sá ọlọ́run ti yọ wọn kó nu ẹ̀sìn ọlọ́run kan hàn wọ́n lè mà ní. ẹ dákun kéèyàn máa fa àyà kọ́ máa kàdísì kó sì máa kírun kọ́ máa gbà rẹ̀ dáadáa bá ṣe ní ó ṣe kó sì po ọkọ rẹ̀ nínú àwọn tí yóò wọ àlìjánà níbẹ̀rẹ̀ nítorí pé àwọn kàwárìjì àyè pé wọ́n ní kèfèrí àyè pé wọ́n ní kíni kèfèrí ọmọ àtàlà máa ń ṣe kíni ìlà máa ń pè wọ́n ló fi jẹ́ pé gbogbo àwọn àwọn ará masari àwọn ikhwan ayé pé wọ́n kèfèrí àfẹ́yí tó bá wùwà kèfèrí wọ́n practice ọmọ àtàdé gbogbo afẹ́ gbàjọba nì èyàn practice kíní ọmọ àta ó kírun lẹ́yìn wọn ẹ ó lè kírun lẹ́yìn wọn nítorí pé àbá kúfùrù ní ọwọ́ wọn ká máa tún máa bá wọn lò bí gbàtà ń bá kèfèrí lò eléyìí náà àwọn náà tún bọ́ sínú lórí àwọn kàwárìjì sọ́dọ̀ àwọn kàwárìjì àwọn tí èsè kèfèrí wọ́n máa ń pè ní kèfèrí àfi kí gbogbo akálẹ̀ kéwu gidi kọ́ pàdé baba daniel kó o ti salamu alaykum kó ti kọ́ pàdé ìkọ́wá ní kọ́ wọ́n ní kí ló dé onílá yóò sọ́lámù àlèyí bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ má sálámù mọ́ ní àfàtọ́sọ̀ yẹn ọ̀sọ̀ ọlápọ̀ ara rẹ̀ ni ànábì kó ṣe kíní ànábì kò sọ yẹ ẹ má jẹ́ àṣàṣe ètò ẹ ti má jẹ́ àṣe àṣejù láti má dákẹ́ lérí ara wa ká máa pẹ̀rẹ̀ wa sákèsí ọlọ́run kọ́ má dá ṣàtúnṣe gbogbo wa o ọlọ́run agbára ọlọ́run ọba wa ọ̀rọ̀ yẹn odidi tọ́pìkì ńlá kan ọlọ́run mọ́sá ìwọlá àánú ẹ̀ kọ́lọ́run mọ́sá ìṣàánú wa nínú àwọn àlàmátù sáà nínú àwọn àmì tí ànábì júwe fún wa tó jẹ́ àmì ìgbẹ̀yìn ìgbà òun náà ni màjíù zaman yusufu rọ́jùlù mọ́mìnà wọ̀nyúmùsì káfíra ìgbà ayé kan ó dé àti ìgbì ayé yóò máa gbé àwọn èèyàn kó nu ẹ̀sìn ànábì ní àwọn èèyàn wọ́n jí ní mùsùlùmí ìgbà tó bá ti dọwọ́ rọ̀lẹ́ wọ́n ti pókò rẹ̀ nínú islam ó ti di kèfèrí àbí ńgbà míì ọwọ́ rọ̀lẹ́ báyìí yóò máa jẹ́ muslim títà ìkí magrib ìgbà tí ilẹ̀ ọba fi máa ń jọ́ kejì ó ti di káfíìrì látara wàhálà afẹ́dà afẹ́dà afẹ́ní afẹ́ní àwọn èèyàn ń sọ ògùnfà bá a ṣe ń wọ àwọn èèyàn dán sojú fúru yẹn àwọn èèyàn ń sàǹkan o àwọn èèyàn ń wọlé olówó ológun wọ́n wọlé aláwo wọ́n wọlé adáfá àwọn aláàjì yìí wọ́n lọ lè gbé bọ wọ́n ń tẹfá wọ́n ń dáfá o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí táwọn wí mùsùlùmí yẹn ẹlòmíràn kan máa wọṣọ mùsùlùmí ẹni mọ̀ pé wọ́n ti pokọ̀ rẹ̀ nínú Islam ẹnu pé ẹni tó bá ká mọ́dí ẹbọ tí ó sì sọ fún ọ pé òun ṣẹbọ mọ́dí kíláàrí àṣẹ káfíà àwọn ọmọ kèfèrí pẹ̀lú nǹkan méjì inú kọ́ sọ fún rẹ̀ wípé àwa ń tafá àwa ń tẹfá àwa sì ń gbé ẹbọ <laughs> òun ló pẹ̀lẹ́ ní kèfèrí àbí ìwọ náà mọ̀ pé kèfèrí àbí kọ́ bá ti ń ṣe báyìí tọ́ba bá ti ń ṣe wọn ní ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ mọ̀ pé kèfèrí òní ti pò ń gangan kèfèrí ó dìgbà tọ́ba sọ fún pé ti ń ṣe yẹn yín máa ń sọ yẹn di kèfèrí tọ́ba wá ní táwọn ọmọ ṣe lọ nìyẹn ọ̀sẹ̀ àwọn èèyàn wọ́n máa wọnú ẹbọ wọ́n máa wọnú kèfèrí láàárọ̀ láàárọ̀ nírọ̀lẹ́ nírọ̀lẹ́ anábì ní báàdìrú bìlà àmàlì fìtànà kàkẹ́tà ìlẹ́lì muslim yusufu rọ́jùlù mọ́mìnà wọ̀yúmsì káfíra wọ̀yúmsì mọ́mìnà wọ̀yúsùbù káfíra yẹ̀bíu ahaduhum dínàhù bí àròdín mìnà dúnìyà anábì ní ẹ tètè máa ṣiṣẹ́ rẹ o ẹ máa ṣiṣẹ́ rẹ o ìtorí pé àwọn wàhálà ó padà ṣẹlẹ̀ ní ayé òkùnkùn ni ó wá jẹ́ tẹ́nìkan kan ò ní rẹ́nìkan mọ́ téèyàn ò ní fẹ́ gbẹ́sìn ẹ̀yẹ mọ́ gbogbo kan dàrú mọ́ yàn lọ́wọ́ àwọn fìtínà yẹn ọ̀rọ̀ ìsún sì dàrú mọ́ yàn lọ́wọ́ nígbà tí bọ́lá bá ń gbìyànjú pé sàmúlà lẹ́kùn sars ìyá ìyàwó mi ló gbé kinní kan wá ó ní kinní yẹn pé kò sí ẹ̀jẹ̀ ẹran bẹ̀ kò sí ẹ̀jẹ̀ èèyàn bẹ̀ pé ewé lásán nìkan ni wọ́n fi ṣe wọ́n ní tàbá fi ń fọwọ́ pé a máa ta ìjà lè lò ó ilẹ̀ ti súnmọ́ lọ́wọ́ nìyẹn òkùnkùn ti ṣe kí ni ìṣòro àti problem ó ti dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ àfọ ọmọ ìyá níta ń sọ yìí nǹkan lánibá tọ́ba rẹ lómi ìta jama yóò ní ẹ̀dẹ́kun gbogbo tẹ́ bá rí ẹ sábà ń wá àmọ̀túbá àbẹ́ni tí wọ́n mọ tẹ́ ẹ bá ti sì ṣáájú rẹ̀ àwọn èèyàn fà lọ ibi ìbẹ́ bá ti fi wá bí mata ìbò túbá ibi ìbá ti lówó tán ìbò túbá àbáfà kan náà kí n sọ lẹ́kọ̀ọ́ tẹ́yìn náà gbọ́ tí ń gbé bẹ́ẹ̀ bá ń wọ́wọ́ gidi èèyàn kọ́ kẹyìn sọ́lọ́ ńná bẹ́ẹ̀ bá rówó tẹ́lẹ̀ ọ̀sẹ̀ wàá kọjú sọ́lọ́ àwọn tí wọ́n fàyàn lọ lókùnkùn nìyẹn ó dọ̀rọ̀ rúmọ̀ yàn lọ́wọ́ nígbà tó bá ti rówó bìbàjẹ́ ó sì ná síbi dáadáa ẹ dákùnrin tó fi tọ̀ tábà ó ti tábà jẹ̀mọ́ ìtọ̀ kọ̀mọ́nà ni ìdọ̀tí ẹni wá sí fi tọ̀tà bà sáàkọ̀ mọ́ ah, inna Allah la yaqbalu inna Allah tayyibu la yaqbalu illa tayyiba ẹ̀yọ́ mayami anábì wá sọ̀rọ̀ anábì sọ̀rọ̀sọ̀lọ̀ ó ní ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀yà ah, yusufu rajul mu'mina yóò jí ní mu'mini wà yóò sì káfíra ìgbàdá wà fi dọwọ́ rọ̀ lẹ́ wọ́n ti mú un lọlé babaláwo yóò ti di kèfèrí àbọ̀ ọ̀dà àfọ̀ jálàbí wà yóò sì mu'mina nígbà míì ẹ̀ẹ́dì ọ̀kadà sáà wọ́n isu káfíra gbàtọ́ wà fi dàsúbàjọ́ kejì òru ni wọ́n jí lọ ni wọ́n ni wọ́n lọ láàrin kílò tó má oyé ẹ̀ẹ́kànjẹ tòun sáfúwájú ni wọ́n ti pokò ẹ̀rẹ́ ní islam yẹ̀bí wọ́n áhàdùhún bi bí àròdì mínà dúnìyà anábì ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ta ọ̀run wọn wọ́n máa fi ra ayé ayé tí òun tẹ́bá wo àsìkò tánà lọ́wọ́ yẹ́ rí pé àwọn tí wọ́n tò sí ẹ̀yìn èṣù wọ́n pọ̀ ju àwa tá a tò síwájú ọlọ́run lọ àbí ẹ̀kọ́ ọ̀dà ní ibùdó àwọn yìí ibùdó mẹ́ta àbí ibi ogun owó dẹ àbí ọ̀dà ẹ̀yà ká máa dìbò àwọn owó ní òrérò àwọn ológun owó ní òrérò náà tí wọ́n bá ní jálàbídé àbí ọ̀dà gbogbo àwọn àfà àwọn mẹ́ àwọn mẹ́ ẹ̀nínú ọgọ́rùn-ún àfà mẹ́wàá ní ògbé ọgọ́rùn mẹ́sàn-án tó kù àbí náírà tó kù kí ni wọ́n wí wọ́n lè jálàbí da kọ́dà nábì gánà ṣe pẹ̀lú àwọn sàábà ọ̀kan ọ̀daràn kan jẹ́ ní ó ní àwọn sàábà lè ṣàdúrà fọ́ba kan tí kòkòrò olóró san ànábì wa ànábì wa sọ pé ó da nítorí pé wọ́n gbẹran lọ́wọ́ ọba yẹn gbẹran lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti gbẹran dé ànábì nìkan máa lọ lè jẹran ẹ̀yẹn náà tí wọ́n gbà yẹn náà wọ́n ti jálàbí ni wọ́n ní ìwọ náà kọ́ ìgbẹ̀yìn ayé ló ṣe kí ni ló ti súnmọ́ ìgbẹ̀yìn ayọ̀ bá súnmọ́ kọ́ ọmọ pàdánù ló ń jálàbí ọmọ dáńgbè jálàbí ńlẹ̀ Yorùbá ni àwọn abọ̀rìṣà àwọn ológun ni wọ́n ń pèpè àwọn awòsùn sọ̀kan àwọn òkúrọ̀ àwọn dàjáàlì àwọn adalérú abalẹ́jẹ́ àwọn ọ̀daràn àwọn akínú kan báyìí ròyìn ànábì sàṣàlà nígbà tí gbéwà tó dé pé òpin ayé ti ṣe kíni ọ̀rọ̀ tó sọ jáde lásán gan wọ́n ti kókò ẹ̀lẹ́nu Islam kí n máa fi jálàbí ròyìn ànábì wa Muhammad sàṣàlà ẹjẹ́ amójútó yìí má ní wa o bọ́bá rí ọ ọ lálàáfíà o bọ́bá ti kú pé kọ̀sá làáfíà mà sọ fọ́lọ̀ ńkọ́lọ̀ ń pè ọ sọ́dọ̀ èyí tó fi wá ṣẹbọ sọ fọ́lọ̀ ńkọ́lọ̀ máa mú ọ wá sọ́dọ̀ rẹ̀ kó lè sinmi lọ́dọ̀ rẹ̀ ó lè sinmi pẹ̀lú àwọn anábì ọlọ́run nítorí pé bọ́bá ìtarabọ̀ ń tọ́ni kọ́ wá tarabọ̀ yẹn tó bá padà wá kú padà kó kú sínú mọ́tò nígbà tó ń lọ láì tí débẹ̀ wọ́n ti pokò ẹ̀rẹ́nu sùlá torí nàmàlẹ̀ àmàlù bìnnìyà àníyàn tó dà láti ilé náà wọ́n fi dẹ́ ọlẹ́jọ́ kátó wá pé ọwá dọ̀hún olókè níhùn tán lọ́ba dákẹ́ imani kámájọ ọba o imani ń bọ́ gan àpẹẹrẹ ẹgbẹ̀yìn ìgbà ni nínú àwọn alamatu asaa asogorọ tamani almout òun náà ni pé kí wàhálà ò délé ayé débi pé káwọn èèyàn máa rí sàárè kí wọ́n sì máa rò lẹ́nu wọn pé ìbájá àwọn làwọn bá wà nù sàárè yìí bá ṣe dá tọ́rọ̀ bá dàrú tán lọ́wọ́ gbẹ̀yìn ayé ọlọ́run da àwọn ọ̀rọ̀ rúmọ̀yàn lọ́wọ́ ẹni bá ní sùúrù nìkan òní ọ̀la sẹ́rí ilé ayé tá ń lò lọ́wọ́ yìí ẹja ẹja lọ lè gbàgbọ́ yẹ ọmọ tí wọ́n ń pè ní ìgbádùn ayé òun náà ni pé kó máa jẹun níbi àlàálì kó sì máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run kó sì máa kírun kó wá ṣe faradà lérí àdánwò ayé tọ́lọ́run fi kàn ọ́ tọ́lọ́run ọ̀dàn wò lẹ́yìn náà kó máa wá ṣàdúrà kó máa wá bí ọlọ́run kó fẹ́rí jìn ọ́ nǹkan ọmọ wa ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run tó bá sì ti yá kọ́ ọmọ lọ sàárè nítàpàrà rẹ̀ ọba ti gbé má dáwọ́lé o nítàpàrà rẹ̀ ọba ti gbé má dáwọ́lé o torí pé ilé ayé sùn ọ wọ́n ní tó bá dìgbẹ̀yìn ayé ayé ò ti sún kálukú débi pé ànábì sallallahu alaihi wasallam ó ní látàkùn musa ànábì ní ayé ò ní parí àtà yàmúrù rọ́jùlù bí kọ́bùrù rọ́jùlù ó dìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àbí ọmọ èèyàn bìkọ́bì rọ́jì ni tọ́ba kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè ọmọ ìyá rẹ̀ kan fàyàkúrù lẹ́yìntà ni makana ayé ò ti sùn débi pé yọmọ wa máa sọ pé ah ah ìbáṣì jẹ́mi ni wọ́n bò mọ́lẹ̀ báyìí ṣé ìbáṣì wàá dáa ju wàhálà tí ń ran yìí lọ. wọ́n dìgbẹ̀ yẹn ayé ilé ayé ò ti sùn kálukú náà kọ́lọ́hún tó parẹ́ tó fi di pé èèyàn kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè yóò sì mọ òfin ìbájòwò ni wọ́n bò mọ́lẹ̀ àfi táàrẹ bá dé táàrẹ náà lágbára ọ wà béèrè pé tọ́lọ́n bá rí pé kọ́ ọ máa bọ̀ lọ́dà kọpa ọ tọ́ bá rí pé kọ́ ọ máa bẹ àlàáfíà tó kù kọ́ lọ́n fẹ̀mí rẹ̀ lẹ̀ bákan méjì ló ṣe kí ni ńlọ́sọ àmọ́ kéèyàn kàn ní ọlọ́run pa mí èèwọ̀ ni. من علامات الساعة الصغرى استيلال الحرة والحريرة والخمرة والمعازفة أما كمالة نتمو كاي إن كان أرامني àmọ́ yóò wá di yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tí ọlọ́run ò ṣe ní haram nítorí pé gbogbo èèyàn ni wọ́n máa ṣe kódà àwọn tí wọ́n ń pera wọn láàfáà àwọn náà máa ṣe kíni wọ́n máa ṣe yóò wá gbajúmọ̀ débi pé ẹ á wà á rò pé ọlọ́run ò ṣe ní haram ni ẹ̀yọ́ máa yá mi ànábì ní láyẹ̀kùn nánà min ummati aqwamu àwọn àjọ kan bọ̀ nínú àwọn àjọ mi yastahiluna al-hira nígbẹ̀yìn ayé wọ́n máa ń ṣe hira alḥirra wọ́n máa ṣe é ní halal haram sí ni kí náà ń pè ní alḥirra òun náà ni kéèyàn máa ta abẹ́rẹ́ lóbìnrin kóbìnrin máa ta abẹ́rẹ́ kọjá pé kò ní ṣọ́ọ̀bù kò ní tíńtà kò ní bísíǹsì kankan abẹ́rẹ́ náà ni bísíǹsì ẹ̀ ká máa bá a sùn kó máa gbowó kó sì máa kọ́lé kó máa ra lẹ̀ gbẹ̀yìn ayé yóò gbajúmọ̀ débi pé ẹ rò pé halal yóò ní ebú òun lòun ni abẹ́ òun òun ò bá tèèyàn jẹ́ òun ò gbowó lówó ẹni òun ta taa bɛ lòun dẹ̀ ní abẹ́ òun ìtumọ̀ ní pé sinna gbajúmọ̀ àlìhírà kankan ma ọmọ yọọ ma yàlè àlè ó sì ilé fún ìyá ẹ̀ yóò máa kọ́lé fún ìyá obìnrin gba ṣọ́ọ̀bù fún ra fún sì gba ìyá yẹn ò ní máa sábúrú gbani àwọn èèyàn máa wọ̀ yọ́ máa wò wọ́n wọ̀ àwọn ilẹ̀ lárúbá káàkiri ẹ̀rẹ́ àwọn aṣọ mi tí ọmọ ẹ́ eh! ọlọ́run lọ́mọ yẹn wọ́n aṣọ lè àwọn aṣọ hàrí títàlẹ́kà ó rí tí ọmọ ronú ipe aṣọ tọ́wọ̀ nì bẹ́ẹ̀ bá rí owó tán fẹ́ra èèyàn ṣe fàdé sàn lé yọkọ̀ hàrí lẹ́yìn náà wọ̀lẹ̀ khamra ọtí nígbà tí ẹ̀dá àdúgbò yín lé ní wẹ̀ ṣẹ́tù díẹ̀ gbogbo owó kì í bẹ̀ wọn àwọn coronavirus eh, wọ́n ti lé wọn lọ Ah, corona orí náà mẹ́mẹ́ díẹ̀ o ah, ah. ẹ wà ògbé sáwọn eléyìí ṣe ìrònú pé wọ́n fẹ́ kún jọ kàn ní lójoojúmọ́ pati pati pati everyday wọ́n wà múra yamayama wọ́n lè xọ́mùrọ̀ àdébí ni ọtí gbajúmọ̀ yọ adé ibi gbà tọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ rẹ̀ nìkọ́lá ẹ wo gbogbo síríìtì yín jama ẹ wo gbogbo àdúgbò ọ̀pọ̀lọpọ̀ bùsùn mímìrìn lé nìkan bísíǹnẹ̀sì tó ń náà ń ronú pé òun fẹ́ sí ń sìn pé òun fẹ́ sílẹ̀ ọtí alájì alájà ẹ̀yọ́ mayami inú ẹ̀sìn wa wọ́n lè ma'azif ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé tó bá dìgbẹ̀yìn ayé ma'azif ọ̀pọ̀ kínágbé ni ma'azif òun náà ni àwọn èròjà ìkọrin ẹgbọ́ èròjà ìkọrin musical instrument oríṣiríṣi ni wọ́n gbé jáde téèyàn gbọ́ tí wọ́n tún wẹ̀yìn pé kí ni ń dún bẹ́ẹ̀ téèyàn ó dúró tí ò ní lè lọ́mọ tí ó mú mọ́lẹ̀ ohun èso ni ànábì tó bá dìgbẹ̀yìn ayé mísíkì ọ̀pọ̀ gan-an níjọ́ wò làwọn ajídà gbọ́ mísíkì jàmá kẹ́nìkan sọ pé òun gbọ́ mísíkì lẹ́nì kẹ́nìkan parọ́ ẹ̀mí oṣù jẹ́kọ́lẹ̀ àmọ́ yàtọ̀ mẹ́ láàrin asámi wal mustami asámi wal mustami ẹni tí ọ ń gbọ́ deliberately ti ń gbọ́ àtẹ́njọ́ jẹ́ pé al mustami nìyẹn bàbá bóni nà tẹ́mìyà wọ́n ní malam yufarrik bayna sami wal mustami'i faqad akhta'a ẹni tí ó bá ṣe yàtọ̀ láàrin ẹni tí ń gbọ́ àtẹni tí ọkàn kọjá lọ́wọ́ bọ́ sí létí ọgbọ́n náà gbọ́ náà ni kì í ṣe pé wọ́n fẹ́ gbọ́ ọkàn bọ́ sí létí wọ́n fi ní ọ̀kan náà àwọn sàwábà bọ́yà abúlé masoud wọ́n ti máa ń kọjá lọ tí wọ́n bá ń lu mísíkì yẹn e, e, e, àwọn èròjà akọrin yẹn wọ́n ní yọ̀fọ̀ di etí ẹ̀ báyìí títí tí ó fi kú ní ládùúgbò rẹ̀ ẹnìkan ò ní gbọ́ sétí rẹ̀ àfi kí ọkàn rẹ̀ ó dọ̀tí. wọ́n tó bá dìgbà yẹn ayé àpẹẹrẹ táàfù màpé ilé ayé òní pẹ́ parẹ́ mẹ́ òun náà ní kí mísíkì ó ṣe kí ni kọ́ pọ̀ láwùjọ bọ́ bá pè yẹn ń sin jama ó máa gbé fóònù sẹ́yìn báyìí kó tó wọn tó pèkẹ́ ẹ wà mẹ́bẹ́ ìgbésẹ̀ sáà sì kí lóde tẹ́ tó gbé nǹkan báyìí sí alóhùn kọ́ àní wọ́n bá wọn gbé sí ni ẹni tó sì bá gbé sí yìí kò sí tó ṣe bó pè wọ́n láwọn ti gbọ́ náà ni àmọ́ wọ fúnra ara rẹ tó bá gbé sí fúnra rẹ ẹ mọ̀ pé wọ́n lọ fa wàhálà fún rẹ àbọ̀ ọ̀nà lè náwó fáwọn olórin kò sí yàtọ̀ láàrin olórin ẹ̀sìn o àtọ́lórin fújì o àti hip-hop nǹkan kan náà ni gbogbo ẹ o àmọ́jẹ́ nìkan ó ti sí fún yín o ọlọ́run ní ká rẹ ju tóbìnrin bá ń ṣe kíni tóbìnrin bá ń bọ̀ àbí òun á jáde ilé kéwú ó ilé kéwú lókè lọ́hùn ó ilé kéwú olóhùn ayé bímọ wọ́n wá ń lùlù wọ́n wá ń lùlù sóbìnrin bàdí wọ́n wá lóhùn òun gbèsìn ga aláàsọ ni kòránì pé bóbìnrin wà mọ̀ká rẹ̀ jú òun wá lùlù sóbìnrin bàdí lẹ́yìn ilé kí ọdún mẹ́rin wọ́n ní àwọn fi ń gbèsìn ga ni sẹ́sìn ni wọ́n ń gbé ga àwọn èṣù kéwú rádaràda ni wọ́n ké wọn ò sì mà kéwú jáku jáku a wà ní wọn ládùúgbò lóru èmi máa ń ṣe lóròrò sẹ́yìn náà ń ṣe èmi kọ́ lọ́wọ́ aláàkọ́bọ̀ ayé wọn padà ń bẹ̀ kan di markasi salafi alimarkasi asalafi kí ni mo pe alimarkasi asalafi wọ́n jẹ́ mi marakis islam àti gbogbo àwọn ilé kí ó tó kù náà nǹkan ti dàrú mẹ́rin jama tí wọ́n ṣe ṣàádà báyìí ẹ máa wò pé ṣé ilé ọtí kan àbí hòtẹ́ẹ̀lì kan bẹ lẹ́gbẹ̀ẹ́ bí ni àbí kí ni ń ṣẹlẹ̀ wọn ni àwọn àfáà ni fọmọ ní sàtífíkẹ́ẹ̀tì kura hàn látara music ẹ ẹnìkan ẹnìkan ma wo music ẹnìkan ma gbọ́ music tí music ọmọ wò àwọn oníwọ̀kú wọ̀ ni wọ́n máa ń ni wọ́n máa ń kọ́ tí gbọ́ music ọmọ gbọ́gbọ́ àwọn onísọkúsọ ni wọ́n máa ń kọ́ music tí gbọ́ music ìfẹ́ yọ́ọ́ máa sínú ẹ̀mí rẹ̀ àwọn onísìnà ni ni wọ́n kọ́ e-, eléyìí ò ṣe jiyàn àfẹnitọ́ fẹ́ máa da irọ́ bo òótọ́ gbogbo àwọn ọmọ wa nínú nǹkan tá a gbé jìnnà sí wọn mísíkì jẹ́ kan bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sá ìsánú wa wọ́n mi aṣọ́rọ́ ti sáà nínú àwọn àlámà ìgbẹ̀yìn ìgbà òun náà ni pé adam lè mọ̀bà láti bí masjid al-mal min haram aw haram àwọn èèyàn ò ní kù lámá nípa pé sówó tí a fẹ́ rí yìí ṣe owó tí ó mú wa rí ìbínú ọlọ́run ni àbẹ́yìí tá a fẹ́ rojú rere ọlọ́run sówó sá ti bà lọ́wọ́ sí wọ́n sá láàrò owó tá a bá ṣiṣẹ́ yẹn kò wá ní kùnlá anábì tó wá ti dìgbẹ̀yìn ayé anábì ní làyàtì yanna alanas zamanu àwọn àsìkò kan dé lọ́wọ́ gbẹ̀yìn ayé láàyò bá lil mari'u bímọ akada bímọ akada limala amin halali an min haram ṣé haramu lówó yìí ni àbí halali kò ṣe ní kùnlá yọkàn wọ pé owó náà ni ẹ̀rọ àwọn ìjọ máa gbóló àwọn èèyàn pé afẹ́sẹ̀ investment afẹ́sẹ̀ investment ẹ̀kọ́ oyin wá afẹ́bá yín invest ẹ máa gba percentage báyìí ní ní oṣooṣù àwọn míì wọ́n sẹ̀ ní ẹ máa gba iye báyìí àwọn gbé gba rìbá pé iye báyìí lẹ́ẹ̀ máa gbà wọ́n lè pàtó bẹ́ẹ̀ wọ́n lè má pàtó bẹ́ẹ̀ ẹ̀ rìbá nìyẹn percentage làwọn ń gbà tá a bá ṣe business níjọba ta púpọ̀ ẹ pín púpọ̀ níjọba ta tí ò tó nǹkan ẹ pín tá a yẹn àmọ́ pé wọ́n máa gba ten thousand lédè hundred thousand tó yáyàn rìbá lọ ń gbà wọn wọ́n máa ṣàbòsí fún wọn nígbà míì nígbà míì wọ́n lè tajà kó jẹ́ pé two thousand ni wọ́n pa twenty thousand lẹ́ẹ̀kan fún ọ wọ́n fọ́n tẹ́ẹ̀nì rẹ níjọ́ mi ìwọ náà ṣàbòsí fáwọn náà níjọ́ tó jẹ́ pé wọn ò tà nǹkan kan ìwọ sì gba ten thousand tiẹ̀ ẹ̀rí pé owó èlé owó èlé owó ọtí owó sìnà àti gbogbo àwọn tọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ẹ má jẹ́ àna torí yọ yọ lẹ̀ owó olówó má náwó olówó dáwó rẹ̀ padà fún torí tó bá ṣépè lọ èpè òun ò ní kò ní kò ní ṣépa dáwọ́ tìlùmọ̀dìlù ànábìlẹ̀ níta ṣàbòsí fún tó bá ṣépè léèyàn mùjáàbà sòsẹ́ni ọwọ́ láyé rẹ̀ ọ̀dà olóòníṣòro wọ́n náà wọ àwọn èèyàn tó ti palẹ́kún àwọn èèyàn tó ti kọ sórùn alẹ́ tó ti kọjú wọn sórùn alẹ́ àwọn ilé tó ti dàrú látara pé ọgbà dúkìá wọn téèyàn bá ti kùlá nípa owó mọ́ àsìkò débẹ̀ ó sì ti ń débẹ̀ báyìí tẹ́kàn kówó sí yàn lọ́wọ́ tí wọ́n máa dunnú pé owó tó kó sí yàn lọ́wọ́ yìí àdúpẹ́ òun máa ná ni yóò sì ná lóòótọ́ kọ̀dẹ̀ ní dá padà ẹlẹ́mi yáwó lọ́wọ́ àbúrò ẹlẹ́rẹ̀gbọ́n rẹ̀ àníyàn pé òun ní dá padà lọ́dà ọlọ́run dẹ̀ ti sọ pé ànábì ti sọ gbogbo ẹwà lè yáwó tó bá dà ní àgbọ̀n òní dá padà ọlọ́run ò sì ní ràn lọ́wọ́ tó fi lè dá padà àmì tó bá dà ní àgbọ̀n òní dá padà ọlọ́run ràn lọ́wọ́ tó fi lè dá padà nítorí pé kọ́mọ bá jìyà lọ́rùn ibi àti ń jẹun ibi àti ń mówó ná ẹ mọ̀ ya tó o bá náwó lówó ó lè jẹ́ pé gbogbo iṣẹ́ rẹ tó ń ṣe gbèsè iṣẹ́ rẹ ló fi san gbèsè gbogbo owó tó ṣe kíni tó gbà ó ẹja máa wo owó tà ń ná níbo ní ti ń jáde ẹ̀já máa owó tà ná ìbò ní ti ń jáde kẹsìlátìlù bókòlì iná àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìngbà òun náà ni káwọn èèyàn ya ahun anábì ni wàlẹ́dì nafsu muhammadin biyadihi mo fẹ́ ni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la taqumu sa'a ilé ayé òní parí hatta yadhhara al-fuhsh wal-bukhul anábì ó dìgbà tí ìbàjẹ́ bá kárí ayé àtàhun àti kíni ẹjẹ́ a máa wàsìkò tá a lò lọ́wọ́ ẹ̀rí pé báwọn yẹn ṣe ń lówó sí bẹ́ẹ̀ ni wọ́n ti ya òun sí àrùn burúkú yẹn ọlọ́run níjọ́ kàn wá apẹ́rẹ́ ẹgbẹ̀yìn ìgbà ni ọlọ́run níjọ́ kàn wá ẹlòmíì tí máa yẹn ní ten thousand tẹ́lẹ̀ nígbà tí ten million ń bẹ lọ́wọ́ rẹ̀ níjọ́ tí owó rẹ̀ bá di twenty million yóò máa mú yẹn ní two thousand níjọ́ tí owó rẹ̀ bá di fifty million yóò máa bọ̀ yẹn ní one thousand níjọ́ owó rẹ̀ bá di hundred million yóò máa bọ̀ yẹn ní two hundred. <laughs> bówó rẹ̀ bá ṣe ń pọ̀ sí ní ọmọ ṣe kí ni lówó yẹn ọmọjọ́ lójú ìfẹ́ owó ti di hundred million ah, ẹ̀wọ̀n lè fi two thousand ṣeré o ọlọ́run dá wọn kan bẹ́ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ láwùjọ ilẹ̀ ayé fẹ́ parẹ́ torí opposite ẹ̀lẹ́yẹ kọ́ ṣẹlẹ̀ pé bọ́lọ́run ṣe ń tí ọ sí bẹ́ẹ̀ náà ni ọyẹ kí sàrà ọmọ ṣe kí ni ọmọ pọ̀ sí báàrùn yín bá ń bẹ nínú ìṣesí wa ká lè yí padà èyí máa ń lùsì ni wàá mọ̀ mọ̀ bákẹ́lá wà sítágìnà ilé usra ọlọ́run lẹ́ni tí bá ń sáhún ọlọ́run ni a ṣètò bí ọ̀rọ̀ rẹ̀ ò ṣe ní rọrùn ọlọ́run ni a da ọ̀rọ̀ ẹ̀rú fásánù yasiru lílì àwòsùrọ̀ wọ́n sáhún o sọmọ bí wọ́n sọ fún ọ pé kọ́ wá dá sí lórí ọlọ́run sì gbé tó wàá fẹ́ sánú àwọn èèyàn citadel àbí gbogbo wa náà lájọ wà lábẹ́ àwọn tá à ń dáwó fún lẹ́nu yẹn èèyàn làwọn náà ọkàn wọn lé nínú ó lè kàn wọn náà lọ́la ẹni bá sì rántí ọmọ ìyá rẹ̀ nígbà ṣòro ọlọ́run ràn ẹni tí ó rántí òun náà sí nígbà tó bá sí kíni tóun náà bá ní ṣòro ọlọ́run yìí kìí sí gbàgbé ọbẹ̀ lẹ́sàn ni nínú àwọn àmì ìgbẹ̀yìn gbà bóyá kí n máa kà á torí ilẹ̀ ti ń sún mo sì ka mẹ́wàá nínú ogún ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ zuhuru alijahal kí àyìnbọn kan kó ṣe kíni káwọn èèyàn má fẹ́ wá mímọ̀ mọ́ bá ṣe jòkó lẹ́ẹ̀ta nǹkan oyin ṣe ẹ̀dàkùn tánú láyè máa lọ lé kéwú nìsí ìpè àwọn wọn ni wọ́n fẹ́ ṣe lẹ́tọ̀ láyè ṣe pé wọ́n fẹ́ ṣe mòlúdì àbí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ joyè àyìnmọ̀kan àwọn èèyàn ò ní fẹ́ wá màmá wọn ò fìfà káwọn ọmọ mọ̀ iná bẹ́yìn náà yálẹ̀ sáà anábì ní ayyaman anábì láwọn máa ṣẹlẹ̀ táyé bá ti fẹ́ parẹ́ yóò ní fáwọn òfin àlẹ́ìlmù wọn gbé ìmọ̀ ńlẹ̀ àwọn èèyàn fẹ́ wá màmá wọ̀nyá ń sẹ́lù fi àlìjáhàl àyèmọ̀kan oníwà gba àwùjọ kọ́dà àwọn tí wọ́n máa darí ẹ̀sìn náà àfa ẹ̀ láì màkàn wọ́n máa ṣe kíni ni wọ́n máa jẹ́ ṣahada tó zòr kéèyàn wọn máa pa irọ́ láti fi jẹ́rìí takò ọmọ ìyá rẹ̀ èyí ni àwọn lawyers ọ̀pọ̀lọpọ̀ àwọn lawyers sì kíni wọ́n máa ń pè wọ́n ní liars sórí gbogbo sọ́bjẹ́tì àbí kọ́ọ̀sì tó ṣe ní yunifásitì tó padà wá <laughs> dó lórí bu tó padà wá dó lórí bu mọ́mọ́ ṣe ìwọ fẹ́ di ọ fẹ́ di lọ́yà tó máa sọ fún ẹni tí ó nílẹ̀ ipò nǹkó ní ó sì púrúfù ẹ̀ tẹ́ fi gbalẹ̀ náà lọ́wọ́ ẹ̀ ìdáǹpẹ̀ ní ṣahadatu zoro ni ẹ̀ anábì tó bá di gbẹ̀yìn ayé anábì ní ìdàbẹ́yìn náà yádàyè sáà ṣahadatu zoro àwọn èèyàn parọ́ mọ́yàn wọ́n jẹ́rìí aníkàwá jẹ́rìí ni o yóò dẹ̀ parọ́ wọ́n sì wí ní kẹsẹ̀ tọ́ba ní ẹ̀wọ̀n náà ni wọ́n tó wọ́n sì wẹ̀ wọ́n tọ́ba ní dúkìá ní lọ́fẹ́ bọ́ dúkìá yóò dẹ̀ bọ́ lọ́wọ́ tálíkà yẹn wọ́n dẹ̀ gbàgbé pẹ̀lú rọ́ wọ́n kun rọ́ lọ́dà <laughs> ànábì ní gbẹ̀yìn gbà yóò máa ṣẹlẹ̀ gan ọlọ́mọdé àkóso àtàbá ìbìlẹ̀ ìmàrà ká máa sakọ pẹ̀lú fila nínú àwọn alama ìgbẹ̀yìngbà ni jìbìrì ló bí pé ìrẹ́ anábì àyígbàtọ̀ ọlọ́run mọ ìgbà tí ayé ọ̀parẹ́ fàkìbìrì ní àní ó fún mi nínú àwọn àmì ìgbẹ̀yìn ayé ni wà á ń tara àlùfáàtà àlùwòrátà àlàádátà yàtọ̀ tó wà lúna fílíbùnù yá anábì ní bá ti rí àwọn àwọn tálíkà àrìn òhò tó pé wọ́n kàn sáàzọ̀ kàn lásọ nílùú wọn àlùfáàtà àbí kọjá pé bàtà tó ti já ni wọ́n ń wọ̀ bí bàtà yẹn fẹsẹ̀ rìn náà ni kò sówó bàtà àwọn ìran wọn wọn rí bàtà wọ̀ wọn sì lásọ wọn ò lásọ tí wọ́n máa ń wọ̀ àlẹ́ àálátà tálíkà ni wọ́n máa ń bẹ́ẹ̀gì wọ́n máa ń lọ tọrọ bára ni tọba wá dìgbò ẹ̀yìn ayé yọkàn yí padà yàtọ̀ tọ́ wà lúnà fílìpù nìyà wọ́n máa wá lamanṣà mọ́lẹ̀ wọ́n máa wá kọ́lé wọ́n máa fi ṣe competition àmọ́ wá òpin àwọn fílàní àwọn bororo <laughs> àbíkọ̀ òpin lágbájá ọmọ bàbá yẹn bàbá tí máa ń fọkọ́ta yẹn ọmọ ìlọ́kọ́lẹ̀ ọlọ́run ni wọ́n máa wá fi ṣe fáàrí kò sí ẹ̀kan ṣe fáàrí ẹ̀yẹ kan máa dúpẹ́ ni wọ́n máa ní èmi lè kọ́lé hundred million èmi lè kọ́ hundred stories ọ̀pọ̀ nílẹ̀ lárúbáwá ṣe jàmọ́ tálíkà ni gbogbo àwọn tó wà ní emirate yẹn ẹ bá rí tí wọ́n ń kọ́ síbẹ̀ jàmọ́ wọ́n tún kọ́ sí orí omi àpẹẹrẹ wà ní gbogbo àwọn Saudi Arabia náà àtàwọn ìlú mìíràn ní Bahrain Kuwait gbogbo wọn pátápátá ni wọ́n ń dà tẹ́lẹ̀ ẹran nísìnyí owó ti wá dé débi pé àwọn míì ń bẹ́nu wọn gan tó jẹ́ pé àwa tá a wà ń bí gan tó ń lẹ́sìn jù wọn lọ nígbà wo láti dé wọ́n ti bọ́ sí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ dìdàkudà ọlọ́mọdé ayé àyàkúyà o lẹ́yìn náà zuhuru nisa alikasi yàtọ̀ àríyàt anábìrin nínú àwọn àmì ìgbẹ̀yìn ìgbà òun náà ni pé àwọn obìnrin wọ́n pọ̀ tí wọ́n wàá wọṣọ òhò ni wọ́n sì wà wọ́n wọṣọ o alikasiya anabi ní sinfani mi ní umati anabi láwọn ìjọ méjì kan bẹ nínú ìjọ mi mi ní ahli ọmọ aná ni wọ́n lọ́rùn o lámì arahuma wọn ètí ìdé nísìn èmi ètí ìrí wọn àmọ́ wọ́n ń bọ̀ ní ìgbẹ̀yìn ayé káwọn mọ̀mọ́ àwọn sèyàtún kazinabil baqar yadribuna bi annas àwọn nǹkan bẹ tí wọ́n mú kùmọ̀ lọ́wọ́ àbí búlálà yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ìrù màálù yóò nípa bí irú màálù wọ́n mọ̀ wá fi na àwọn èèyàn láìṣẹ̀ bí àwọn tó máa ń dá àwọn ọlọ́kadà lọ́wọ́ yẹn wọ́n wà ládùúgbò yín bí lọ́kàn jáde ńlé yóò sì mẹ́gbà lọ́wọ́ ọlọ́ skul ni ibo lọ́wọ́ ń lọ olóhùn lọ bíṣẹ́ ibo lọ́fíìsì rẹ̀ bus stop kí náà máa wá sí bus stop jama yẹ́ jẹ̀rẹ̀ ìbò náà anas yọ́kàn máa lo àwọn èèyàn láìṣẹ̀ yóò lù wọn yóò tún gbá owó wọn àwọn náà ti kó sínú ẹ̀ àwọn olófin amòfin tí wọ́n mú kóńdó lọ́wọ́ tí wọ́n fi ń yan àwọn èèyàn jẹ àwọn náà ti kó síbẹ̀ àwọn olófin ẹ̀ta ti mọ̀ wọ́n àwọn náà wọ́n sọ bíláàkì ọlọ́wọ́n fẹ́ kéèyàn máa yànyàn jẹ ẹni máa yànyàn jẹ ọlọ́wọ́n hàn lè mà nígbẹ̀yìn ayé nínú àwọn àmì ìgbẹ̀yìn gbani ẹnì kejì ànábì wa ní àwọn táwọn ìnìsá wà ní sáà òní obìnrin làwọn káàsì yáàtù wọ́n wọ̀ sọ àríyàtùn àmọ́ ní òhò ni wọ́n ṣe kíní ni wọ́n wà mùmìlátùn wọ́n máa fa àwọn èèyàn mára bẹ́yẹn bá wò wọ́n yóò tún wọn wò ó lè jẹ́ ní street yín ó lè jẹ́ lérí whatsapp ó lè jẹ́ lérí facebook ṣẹ̀ṣẹ̀ rí àgbáńlá ayé méjì tí mo sọ yẹn àbí kéèyàn sọ rẹ̀ kẹsàn-án mọ̀ bọ̀ níjọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹjú nísìnyí ọ̀pọ̀lọpọ̀ rẹjú mọ́ torí pé àkàṣẹ̀ṣẹ̀ mọ́ nítorí ìjà ká àtẹ́sẹ̀ mọ́ ni pé ilé ayé ò ní pẹ́ parẹ́ àfi ká lè sọ̀rọ̀ wa gbogbo tó bá sì ti wò gbogbo ẹ̀ ní ojú rẹ̀ ọ̀sán jáde kìí àmọ̀ pé nítorí òfò wò ní ká lè sọ̀rọ̀ wa kádàkùn tó lọ́n ká yẹ wọ́n má bàjẹ́ mọ́ wo wòkú wò tó bá ti wo wòkú wò ọpọlọ rẹ̀ dọ̀tí tọpọ rẹ̀ bá ti dọ̀tí ẹ̀mí rẹ̀ ó le tẹ́mi rẹ̀ bá ti le ìwàkiwà lọ́mọ ni wọ́n ni wọ́n wà bóòlù yóò ṣe wọ̀ṣọ̀ tẹ́wà wọn hò wọ́n ní tí aṣọ bá ti dé erúkún àbáṣọ dé apá tí ò bo gbogbo ara òhò nìyẹn níjọ́ bá ti wọ jàlíbáàbù òhò lọ́wà ó ti ẹlẹ́ẹ̀kejì òní kéèyàn ọwọ́sọ kọ́ transparent ká máa rí gbogbo ohun tó lòun fa sọ bò ọwọ́sọ àmọ́ òhò ni ọwà ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ dípa àárí flesh ara rẹ̀ àmọ́ gbogbo ohun tó lòun dá sí obìnrin níwájú àtẹ̀yìn gbogbo èlò dúró lọ́kọ̀ọ̀kan òhòrò náà wà ó sì wọ́sọ̀ eléyìí lọ́wọ́ pọ̀ láwùjọ wa lẹ́nu lọ́tún lọ́sì lọ́tún lọ́sì àpẹẹrẹ ìgbẹ̀yìn gbani àwọn obìnrin ọ̀fẹ́ wọ́sọ mọ́ àwọn ọmọ tiwa ni ká wá kìlọ̀ fún àtàwọn ìyàwó wa ká má wọ náà ọlọ́run tó dáa nábì tí ni wọ́n padà dé gbẹ̀yìn ayé wọ́n sì máa kọ sí ni wọ́n máa kọ sí ni abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìsọ̀rọ̀ bí aburú bẹ́ẹ̀ nínú àwọn alámàgbà àdìyáwó àmàna kò ní sáà máa mọ́ ẹ̀ nífẹ̀ẹ́ rẹ ni tẹ́ gbòó lé lọ́wọ́ mọ́ pé ọmọ ìyá jájọ ẹ wọ àwọn èèyàn tí ẹni bá tó fọkàn sínú pé ah, àfa lòun wọn ló kéwú wọn ló bẹ̀rù ọlọ́run pé kọ́dà ah, bẹ́ẹ̀ bá rí báyìí ẹnu gbọ́n rẹ̀ mọ́ṣáláà àsokòtò rẹ̀ mọ́ṣáláà tọ́ ẹgbẹ́ olè lọ́wọ́ káwọ̀ tọ́ ẹgbẹ́ olè lọ́wọ́ ó yé àmọ́ owó yẹn bọ́ bá ti dọ́wọ́ ẹ̀ yóò sì sọ ọ́ dìdàkudà ànábìnrin àpẹẹrẹ ẹgbẹ̀yìn ayé ni kò ní sẹ́ni tá a fọkàn balẹ̀ sí mọ́ èèyàn nífẹ̀ẹ́ gbó owó fọmọ àtà bọ́ sọ̀rọ̀ èèyàn tún ẹ̀rú òdì máa bàyàn láti gbó fún lè máa mọ́ṣáláṣí àbí bọ́dà àbí sísítà àbí ọmọ àmánà ò ní símá gbogbo àwọn tẹ́ bá wọn tó bá láwọn darí ìlú wọ́n mú ìlú báyìí wọ́n sì pín kálukó mú èyí tó bá páàtì tó bá bọ́ lọ́wọ́ yóò dẹ̀ sọ di property òun àtàwọn ẹbí rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àpẹẹrẹ pé ilé ayé ò ní ṣe kíni òní pẹ́ parẹ́ mọ́ ni anabi sàlàsàlà ní wàyíṣà dúyì àti àmàna tún fàǹtẹ́tẹ̀rẹ̀ sáà tọ́wá dídí pé kò sáà mọ́nà mọ́ anabi ní ẹ máa retí ìparẹ́ ayé akílò rìbá owó èlé anabi sàlàyé nítorí àsìkò mi ìgbé tọ́wá dìgbà yẹn ayé owó alájẹmọ́sùn yọ òní ọ̀wà gbajúmọ̀ tí kálukú ọmọ wa láti yá nígbà mo tún gbọ́ pé àwọn ìjọba wa wọ́n tún fẹ́ yáwó owó tún fẹ́ yá yìí wọ́n san interest o ẹ wọ wàhálà tá a wà ń bẹ̀ wọ́n tún fẹ́ dákún wàhálà yìí àwọn sì di pé àwọn ọ̀rá bayọ̀ mi àfi káwọn ya ọlọ́run dẹni bàyẹn lámù tàfàálù ọlọ́run bá ní tẹ̀lé bá stop láti máa yáwó èlé fàhazánù bí haribi minala ẹ máa palẹ̀ mọ́ ogun èmi ọlọ́run ní sì bàyẹn jà èmi fúnra mi minala ọlọ́run ní minal malaika ó ní minala tó sì jẹ́ pé tọ́ ìwọ lẹ́sẹ̀ òtòrí ọ̀bá wọn ya ẹnu pé wọ́n lẹ́yìn náà ọ wà ọ̀nà tó máa fi jẹun lọ́nà rọrùn ẹ dákun tó lọ́la yẹn ọmọ àyà ẹ má fẹ́ra yín lẹ̀ anikọ́mọ ìyàwó èlé kò tún sí cooperative tó gbádùn tí ọmọ ìyá lè sunkún lọ láti yáwó tí ọmọ dá padà díẹ̀díẹ̀ kò sí sàká kò sí sọ́dákọ̀ kò sí cooperative tó gbádùn ẹ má adákẹ́ ẹ dákun ara wa lọ́wọ́ ẹlòmíì ten thousand ní kápítà rẹ̀ tí ó fi jẹ́ èèyàn láyé ten thousand naira ẹ̀yin méjì lè dá ẹ ti sọ́ ọba tó gi ten thousand yóò di five thousand gbogbo àwọn tó ń tògì tí wọ́n parọ́ lókù gbogbo àwọn tó ń tògì gbogbo àwọn tí wọ́n bá ń ta màálù ó ti tọ́ba ra màálù one fifty yóò di thirty thousand àbí twenty five thousand tọ́nà bá jì ẹ má jà fowó ṣeré owó ẹ má jà fi ṣeré àwọn sàábà olówó ni wọ́n ọlọ́run wa wa ahallallahu al-bay'a kí ló sọ wa harrama riba ni ó ti ọ̀nà kan ó sí ọ̀nà kan fún wa àwọn sàhábà wọn máa ń sòwò ọlọ́run fi ní bàtí jọjẹ́ mà ẹ fasa'u ila dhikrillah wa dharu al-bay'a ẹ fi bísínẹ́sì lẹ̀ ẹ fòwò lẹ̀ ẹ lè kí jimá fàyè ta kúrò yàtì sọlá ẹ bá sì ti kí tán fantashiru fil ard <laughs> aláàní kò ṣe gan ló ṣe ọlọ́run ní òwò ní ọlọ́run òde sòkó àfa nìwọ ẹ̀hìn àfa ò ní jẹun ẹ mọ̀ sí wá sí lọ́wọ́ ọba àdínní òdìdè pé àfa ibi tó bá ọ̀rọ̀ ń dé ó tó bá wọn ó tó bá ó tó bá wọn gba àpò méjì yìí ọ̀ndẹ̀ náírà nú ẹ̀ bọ́ sàdúrà fún ya mi sórí ọ̀ndẹ̀ náírà oyin kọ́lọ̀ ń tí wọ́n sọ fáfá lè mímbà rí pé wútúbà tó sílé nìyẹn wútúbà yẹn ọyẹ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwọn kí wútó kéèyàn ti pọ̀jọ pọlọ àwa yìí lọ ibi wọ́n rí yìí táwọn yòókù ń ké tí kálukú ń ké torí wọ́n sanwó fàáfàá nígbẹ̀yìn oṣù wàhálà ti dé àbí wàhálà òde tà wàhálà ti dé àfáà gan lọ́dà kọ́ mọ̀ sòwò torí gbogbo àwọn sàábà kí ni wọ́n ń ṣe àwọn àlàkọ́kọ́ àfáà kò sáfà kò dọ́ bá sàábà nítorí wọ́n jà fáà náà ni pé wọ́n máa ń ṣe owó nínú àwọn alámọ̀tò sáà òun náà ni kí àwọn tí wọ́n ń darí àwọn eléré nùsùlù ìbàlá kọ́ máa kírètì àdáwò fáwọn tí wọ́n nílùú kọjá pé gbogbo ìròrí wọn ni pé bí ò ṣe ní dáa fún wa èyí tó kẹ́ máa fún wa lówó látọ̀dọ̀ wọn wọ́n mọ̀ wá máa mú àwọn ọgbọ́n àrékèrèkè tí wọ́n máa fi gba owó tiwa lọ sí òkè bọ́ọ̀ bá ti jí báyìí ni wọ́n ti ní commission lérí sẹ̀mí rẹ̀ ìjọ tó jí yẹn e, wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ ń jọ yẹn indirectly ọ̀sán owó fún onímọ́tò àbí onímọ́tò agbèrò wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀gá agbèrò yóò gbowó lókè àwọn onígbèrò ó ti sanwó àbó ti sanwó sanwó wọ́n wá kan sọ́ọ̀bù rẹ̀ ojú ọ̀nà tí wọ́n tún ṣe àtìlẹ̀kùn tí wọ́n bọ́ọ̀tì wọ́n ní lọ́kọ̀ọ̀pù 5000 wọ́n gbàjọ wọ́n transfer rẹ̀ sókè omi iná tí òun mú wá dáadáa tí ò tún fúlù ẹ̀yọ́ màyá iná tí ò fúlù sẹ́ ọ̀sánwẹ̀ iná tí wọ́n mú wá ọ̀sánwẹ̀ ọba lọ́jà ọ̀sánwẹ̀ àbí onísànwó kò síbi tó hásítà ní gbowó lọ́rẹ̀ lójúmọ́ ọba páàkì wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ gbogbo aburú tí wọ́n ń ṣe yìí kí ni wọ́n ní ká ṣe wọ́n ní ká ṣe sùúrù fún wọn ká má yọ ìdásí wọn o ká sì má yọ̀bẹ sí wọn ká má lábá wọn jà kọ́dà ká má ṣe protest lérí wọn ká wá àwọn èèyàn kan lọ lè bá wa sọ kan lè bá wa sọ fún wọn pé nǹkan báyìí la fẹ́ a máa wá ṣàdúrà àmọ́ tó bá lọ fẹ́ gbé ìdà àbọ̀ fẹ́ múban àbá kékeré lọ fẹ́ fi gba ńlá o ànábì sì sọ pé yọ ṣẹlẹ̀ yẹkúnnù alẹ́kùn mara ànábì láwọn kan bẹ tó dé pé wọ́n wá jẹ́ eléri fún yín hum sharu minal majus anábì ni wọ́n burú ju àwọn mọ̀júsí lọ àwọn abọ́ná mùsùlùmí sì ni wọ́n èmi <laughs> wọ́n di bí èmi àwọn abọ́ná wọn ò ní í ṣe wá kí à pé kílẹ̀ ń jẹ kílẹ̀ mu bóòlù ayé yín ṣe rí kẹ́sà tún ní sáà inú àpẹẹrẹ gbẹ̀yìn ayé onáà ní àwọn obìnrin pọ̀ anábì ni wàyẹ́ ti habu rijal àwọn ọkùnrin wọ́n máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́ba dìgbẹ̀yìn ayé wàtẹ́bùkọ́ ní sáà àtàyẹ̀kún nàlẹ́ khamsina anábì ní àwọn obìnrin ọ̀pọ̀ rẹpẹtẹ débi pé ọkùnrin kọ̀ọ̀kan yóò máa fẹ́ obìnrin fifty sẹ́mi gbogbo àyín náà ẹ̀sìn ti lọ ìyẹn ti kọjá rùbá ìyẹn ti kọjá rùbá nísìnyí rùbá sì ti ń sìn bẹ nísìn ẹ̀hẹ̀ tó wá dìgbà yẹn nísìnyí náà táwọn àwọn òyìn náà táwọn wo ẹlòmínà ń bẹ tó ti kọjá mẹ́wàá sókè o onímọ̀ ẹ̀dógún wa o ẹ̀sìn bẹ́ẹ̀ lé ayé. àmì ìgbẹ̀yìn ìgbà ni tó bá wá di pé ayé fẹ́ parẹ́ bá kù díẹ̀ tó ìparẹ́ nínú àwọn àmì kékeré tí ó ṣẹlẹ̀ ni pé obìnrin ọ̀pọ̀ débi pé wọ́n máa wà mọ́ ọkùnrin kan àwọn obìnrin fifty wọ́n ti lélẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n tún wá máa sí sábà sọ̀rọ̀ wọn rọrùn ọmọ tiwa náà jì wọn wọn ríbi dé sí jì ọmọ wa ọlọ́run o kọ̀sọ́kọ́ o kò sọ́kọ́ o ọkùnrin lọ́pá o ọkùnrin kú àmọ́ kò sọ́kọ́ ìwọ́n náà mọ̀sádá kọ́lọ̀ ní oríyàwó dáadáa obìnrin lọ́wọ́ kò sí ìyàwó máa o kò sí ìyàwó máa o èyí tí máa ń tara fọ́mọ <laughs> nídìí bẹ́ẹ̀ nínú àwọn àmì gbẹ̀yìngbà intisharu zina sinọ́ gbajúmọ̀ táwọn yóò máa fi sakọ anábìnrin wà yẹ́dìharu zina anábìnrin sinọ́ gbajúmọ̀ lẹ́yìn náà àwọn yóò máa gba owó akásọ̀lẹ̀ òjìdá alákẹ̀láti lè kọ̀rán wọn ní ká kọ̀rán àti kí wọ́n gbowó eh, iná àwọn àmì gbẹ̀yìngbà ní pé afẹ́ ká yásí àti fẹ́ ká kọ̀rán iye báyìí làwọn máa ń sikini làwọn máa ń kà ọmọràn olóògbàdì sí wa olóògbọ́ta nẹ́bì ni máa ń kọ̀rá kọ̀rán ẹni tí máa ń ka kọ̀rán nínú yín fọlíyẹ́sẹ̀ lè láha bíhì kọ́yà fi bẹ ọlọ́run kọ́ máa fi bẹ ọlọ́run tabaraka wa ta'ala bíhì fàyínà òsàyẹ̀jíwù kọ́ torípé àwọn kan wà nígbẹ̀yìn ayé yẹ̀kàràwọ́n alukur'ana yẹ̀sàlúnà násàbíhì wọ́n máa fi kur'ani pàwó ni ẹ̀rì tí wọ́n ní ọ̀kínní ìgbé ní dùn yẹ bí sí ń ka kur'ani ni wọ́n mọ̀ wọ́n gbé bí lùú báyìí ẹ́ wọ́n mọ̀ wá sí kíni wọ́n máa spray rẹ̀ àwọn kan tó ń bẹ ní wọn tó máa ń dọ́gbọ̀n kan wọ́n ti háwó fúnra wọn kan tó lé lọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ni wọ́n kọ́ dìde wọ́n fẹ́ fi mọ́ yẹn sínú travel tọ́mọ́ tọ́ba wá délé wọ́n wá gba owó tiwọn tí wọ́n ná ìbànújẹ́ ńlá ni kama kéèyàn maka kọ̀ránì kẹ́yàn máa spray rẹ̀ lówó láìsí àwọn onífújì láìsí onífújì jama láàdáà ìgbẹ̀yìn ayé ni ànábì nígbẹ̀yìn ayé ni kama béèrè owó ká tó ka kọ̀ránì lẹ́yìn náà takọ́rùbù aswaq ànábì ní ọjà pẹ̀lú wàhálà lẹ́fì rí ilé láàrin àwọn ọjà méjì wọ́n fẹ́ sọ gbogbo ilé dọjà látara ojú kòkòrò owó ọjà ọmọ pọ̀ ọjà ọjà ọjà ọjà ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àwọn ọmọ wọlé ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù nínú àwọn àpẹẹrẹ gbẹ̀ngbà ni pé owó tó wá pọ̀ tó bá dìgbẹ̀ yẹn ayé débi pé ẹ gbé sàká lọ́wọ́ báyìí ẹ̀ nílẹ̀ ní tẹ́fù níparí òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́hún kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ́sẹ̀ ìṣàánú wa ẹgbẹ́ mo ti sọ níbẹ̀rẹ̀ òun náà ni pé ìjókòó yìí àti ìdánilẹ́kọ̀ọ́ yìí ń dá lérí pé kẹ́ni kọ̀ọ̀kan wa kákọ́lọ́ lè gbà pé ilé ayé ó parẹ́ ẹni tí ó sì parẹ́ náà lẹni tó dáa gbogbo nǹkan ni ó sì parẹ́ ẹni tó dáyé nìkan ni ò ní parẹ́ káwa lọ lè gbà pé ilé ayé yìí kò sẹ́nìkan tó mọ̀gbà tí ó parẹ́ àfọlọ́run nìkan fún rẹ̀ tó bá sì parẹ́ ọlọ́run padà tó ń gbé gbogbo adìde yẹ wàá wálẹ̀ san iṣẹ́ ṣe nílé ayé gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ wá fi jábọ̀ fọlọ́hún oye nígbà tí màpélé ayé ọ̀parẹ́ báyìí bóyá nísìn àbí létà ká gbìyànjú kí a wò dáadáa ètò bá jẹ́ dáadáa ká máa ṣe ètò bá já burú ká kò ń bẹ̀ ká sì bẹ́ẹ̀ lọ́hùn fẹ́mi ara wa ẹ̀mí rẹ̀ ò lè darí ẹ̀ ọlọ́run ló lè bọ́ darí ẹ̀ gbogbo àtọ́ bá ti ìfọ́ọ̀fù nínú tọ́lọ́wọ́n bá fẹ́ wọ́n lọ lẹ̀mí yìí bá mi darí ẹ̀ síbi tọ́fẹ́ ibi tí ń darí mi lọ yìí ìyá ni torí ẹ̀mí fàyínà láàyà húlù bẹ́ẹ̀ nàìjíríà mọ́rí wà kọ́lbì yìí ọlọ́run ní òun fúnra òun máa ń yí ọkàn síbi tó wá wù òun ni o ọ̀tọ̀ ni tọ́fẹ́ ṣe ọ̀tọ̀ ni tọ́lọ́run mú ọ ṣe ọ̀tọ̀ ni tó wọ láti ṣe ọ̀tọ̀ ni tọ́lọ́run ó ṣe kí ni tó mú ọ ṣe ọmọ ṣe nǹkan mi jẹ́ ọ̀tẹ ọlọ́run o sì ní ráyè bọ́kùn bẹ́ẹ̀ ó sì fẹ́ bọ́kùn bẹ́ẹ̀ ó sì gbà pé ọ̀dà ó sì bá ṣe ó tún bá ó tún padà ó tún bá ó tún padà àfi kó ọfọkàn yẹn lé ọlọ́run lọ́wọ́ nítorí pé ọlọ́run bá ti ní kíní yọ jìyà ń bẹ̀ wàláhì èèyàn jẹ́ o bọ́lọ́run bá ní kíní yọ ó rí dáadáa ń bẹ̀ èèyàn ó rí dáadáa ń bẹ̀ kọ́lọ́n bá aláà kọ́lọ́n mọ́sà mú wa dó kó sá ọlọ́run àlìjánà kọ́lọ́n mọ́sà wa ní ọmọ àná subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh